ṣé eh, now president Tinubu ǹjẹ́ ẹ máa rí wọn gbà yẹn. àmọ́ máa ń rí lọ́dọ̀ mk Abiola. ní gbogbo time June twelve. ní ní jẹ́ June twelve èmi àti ẹ̀ ó lè má rántí mi ṣe mọ̀ pé eégún mo nìyí ò mọ́ ni èmi àti chief Tinubu aṣíwájú Tinubu àjọwánú bedroom mk Abiola jọ kan nígbà eh, June twelve tí wọ́n ń ṣètò owó tó fẹ́ lò èmi àti Tinubu nìkan ṣo la wà nínú bedroom náà jọ́nà tó bá ń gbọ́ báyìí a máa rántí. pẹ̀lú pẹ̀lú MK Abiola nígbà tí Tinubu ìjókòó mi ó rí pé mi kì í ṣe ẹni tóun lè ní kí n gbé nǹkan yẹn fúnra Tinubu fúnra ẹ̀ ló gbé carton milk ni wọ́n fi kó owó yẹn sí fúnra ẹ̀ ló gbé jáde tí n bá ń parọ́ a máa gbọ́ báyìí nísìnyí with my age mi lè parọ́ I love Tinubu náà fúnra rẹ̀ ló gbé jáde lórí èmi àwọn mẹ́ta tó wà nínú bedroom náà ní lọ́dún yẹn nìyẹn ó ó ṣíjú sókè owó báyìí pé ẹni yóò kì í ṣe tó lé ní kó bá ń gbé ẹrù ṣe pé he was a senator by then mm-hmm. so ó dẹ̀ rí pé lẹ́yìn òkè ṣe bọ̀yìbọ̀yì lẹ́gbẹ̀ẹ́ MKO ní tilẹ̀ àtọ́lọ́hún fọ̀ wọ̀míwọ̀mí ó dẹ̀ fara rẹ̀ gbé kátàn yẹn mo rò pé ó bá máa fi dé ẹnu bedroom àwọn tó máa gbà lọ́wọ́ ẹ̀ máa gbà lọ́wọ́ ẹ̀ mm. so tí ò bá rántí á fi yẹn rántí mi pé yes òótọ́ ni má ní sọ and kí Tinubu tó gbà tó wà ní school I was a tailor ó wá rán aṣọ lọ́dọ̀ mi ní Salvation Army a máa rántí ní Ìbàdàn ní Ìbàdàn bíi Ìbàdàn ló wà gbà yẹn ń lo Volkswagen kan báyìí. school wo ni ẹ. mi mọ school tó wà o mi mọ school tó wà gbà yẹn but uh, uh, uh, was introduced to me through one late Mrs. Tokun. Eh, one of editor ní daily sketch ńgbà yẹn àwọn ló ló connect ẹ pé kó wá ránṣọ lọ́dọ̀ mi crippling trouser mo ṣe not kọ́lọ̀ yẹn Color yẹn cream color. ó like ẹ̀ ó lè wá gbà bó sọ àyè tó ń lò ń gbà yẹn gan kò ní money guy àwọn ọ̀rẹ́ guy ẹ̀ eh, eh, <laughs> tó wọ tẹ́tà trouser tó dé You lónà kò ní bodyguard bodyguard méjèèjì sí bẹ́ẹ̀ òun ló drive ẹ̀ òun ṣe rántí ẹ̀ so ẹlẹ́ẹ̀kejì tátúndù ọmọ adópọ̀ nínú bẹdúrúmù ẹ̀ka abiola yẹn so he's a nice guy ó dẹ̀ lóyà pẹ̀lú ẹ̀ka abiola ìyẹn mo ṣe ń sọ pé ara iṣẹ́ tábíọ́lá prepare láti ṣe wọ́n jọ wọ́n jọ ní what do you call the ideology the blueprint ni kó kó ṣe kó lè fi gbayì. kí ni àwọn nǹkan tí abiola fẹ́ ṣe ń gbà yẹn. Ìbàdàn state. àbí abẹ́ kan tẹ̀lé wọn torí pé benefactor wọn ni ni ẹ wo àwọn nǹkan tí. náà ṣe pé èèyàn máa ń gbọ́dọ̀ náà erékò gbọ́dọ̀ tá à ń sọ ní sàn àwọn atójókòó yìí gbọ́ àwọn tó wà nù ilé náà ń gbọ́ àwọn táwọn fetí kọ́ àti tí ẹ pé tó bá pè mí àti ẹ̀ ẹ mọ̀ ọ́ tí mo sọ pé ó máa land plane wá sí. Mm orí tarmac báwo láti wá gbé mi just ordinary person like this. because reason tí mo ṣe béèrè question yẹn ni pé. I know a lot of things about him. ẹ ẹ tí Abiola lóòótọ́ wu àwa kan kó débẹ̀ kò wu àwọn kan. bẹ́ẹ̀ni. but so far ní Nàìjíríà yìí wọ́n ní that election has been the freest and the fairest election. kò tí ì sírú ẹ̀. tí gbogbo èèyàn tí wọ́n jáde tí wọ́n dẹ̀ tí wọ́n dẹ̀ support candidate by làwọn fẹ́. ká ní pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn ò ṣẹlẹ̀ in another scenario Abiola wọlé ó ti di trend pé whoever tó bá wà bẹ́ẹ̀ náà ẹ wo Buhari èpè kó tó pé six months àwọn ọmọ Nigerians are our patient ìpè la máa bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ maybe ìwé náà ìbá padà ṣẹlẹ̀ ká ní pé Muritala lọ pẹ́ ju six months lọ bí i the same thing náà ìbá padà ṣẹlẹ̀. ẹ tí a bá rí èèyàn bí Ọlọ́run ò sí o ọ̀nà nìkan ṣo ló mọ nǹkan ṣe tán ṣùgbọ́n abẹ́tàdùn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ ká ní Abíọ́lá débẹ̀. òṣó máa lè ráàyè ṣe èèyàn jẹ́ president kò ní absolute power bẹ́ẹ̀ yẹn náà ó sì máa lọ through the national assembly gbogbo. mo sọ style ẹ̀ fún yìnyín tábíọ́lá bá yan tó bá tó bá appoint minister messenger tó wà ní ministry yẹn ó monitor minister yẹn on behalf of abiola. Mm káwọn má ti sọ èmi ni manager náà da minister so oh, uh, eh, irú àwọn ẹ̀dá yẹn yàtọ̀ they are they behave like a oh, bóyá kí n sọ pé ìgbà tí yàn ń ṣe miracle hmm. Before anything you do by honest is is going to be like a miracle in the front of the a, a people nǹkan tó bá ti fòótọ́ nu ṣe tó transparent pẹ̀lú ẹ̀ ìfẹ́ làwọn èèyàn máa ní pẹ̀lú ẹ̀ torí wọ́n rí pé wọ́n rí òdodo nù ìrìn àjò ẹ̀. so ẹ rí i wípé ká ní MK Abiola kan jẹ́ kó dé ibẹ̀ yẹn ni hmm. a lot of things ní ìbáṣe ní nínú manifesto Abiola kí ni àwọn nǹkan tí ìbá ti. ah ẹ ń sọ̀rọ̀ pa state lẹ́ẹ̀kan. ẹ ó ń sọ pé. nínú three eh, religions tó wà ní nàìjíríà why tí ìbàdàn fi ní state tiẹ̀ tó dẹ̀ pé àwọn region capitals tó kù wọ́n pè wọ́n ní state ṣé ìbàdàn tó ní state ni ṣé iye local government tó wà ní ìbàdàn ṣé kò ju local government tó wà ní state míì lọ ni that is challenges and is justified nǹkan tó justify ni tó bá débẹ̀ pé òun appoint Ìbàdàn state kó máa débẹ̀ oníkàkà òun á kú balance òun á kú fún all the three regions ní state kankan láti lè fi báyìí Ìbàdàn state fún Ìbàdàn. Òṣó rọrùn fún eh, a democratically elected government because mo mọ̀ pé in the history of Nigeria àwọn military náà wá ń create state mi ò rò pé civilian. Eh, kí ló dé tí civilian ò lè ṣe tó dodo bá wà ń bẹ. ẹ̀yin ni màá bi léèrè question yẹn. kí ni reason tí civilian ò fi lè ṣe ṣé tí wọ́n bá gbé síwájú eh, senate báyìí àti house of rep ṣé kò wà justify kan wò pé ah challenges tí president gbé wá yìí ó wà justify o gbogbo regions tó kù tó jẹ́ eh, capital of the regions yẹn ló ní state náà a ní Ìbàdàn nìkan tó ní thirty three local oh, government adẹ̀rí náà àwọn state in nàìjíríà tí ò ní ju twenty two local Meanwhile, government lọ. thirty three local government ìbàdàn ẹ̀ wọ́n ń local government kéékèèké. kì í ṣe kéékèèké ìkọ̀ọ̀kan tó pín sí mẹ́ta mẹ́ta. bẹ́ẹ̀ni. so kí ló dé tí ìbàdàn ò lè ní state is a challenge for yorùbá uh, region kì í ṣe fún ìbàdàn nìkan ṣo because ìbàdàn tá a wà yìí olórí ilẹ̀ yorùbá ni according to the region ní sọ according to the history o ni wọn bá sọ ní ìfẹ́ ní júmọ tí mọ wá àwọn ní history nìyẹn history nìyẹn but according to according to government eh, eh, àti government àwọn òyìnbó tó ti ń bọ̀ mọ̀ eh, ṣe ti pín. Ìbàdàn entitled is overdue it's a challenge to all Yorùbá citizens I gbọ́dọ̀ jà fún àwọn ọmọ wa yorùbá tán bá lọ sí sínéètì tán lọ sí house of rep tán bá jà fún un bastard ni wọ́n ọmọ àlè ni wọ́n tán bá ti sùn ní ìsìn kan wake up from slumber kọ́ bẹ̀ sí jà fún ó tó jà fún kí ló dé kò dẹ̀ sí ọmọ yorùbá títí dé Lagos state tí ò fẹ́ ní property nílùú ìbàdàn ẹ béèrè lọ́wọ́ wọn ẹ bá béèrè lọ́wọ́ sanwó-olú nísìnyí á fẹ́ ní. nǹkan gbogbo àwọn gómìnà tó ń jẹ ẹ bá bèèrè lọ Tinubu yóò ní kò sí ọmọ Yorùbá from Èkìtì Ọ̀ṣun Ogun Ondo Delta and Edo State kò sẹ́ni náà tí yóò fẹ́ ní property nílùú Ìbàdàn Ìbàdàn supposed to be greater to be greatest than even Lagos State torí gbogbo wa orírun wa ló jẹ́ in a governmental yes. uh, mi sọ history o hmm. a bá sọ history ẹ má ẹ̀ka jù lè fẹ̀nu hmm. eh, so reason yẹn ta ti gbọ́dọ̀ jà fún state uh, local government tó wà ní Ìbàdàn nìkan ṣo thirty three ìkọ̀ọ̀kan nù local government tó pín sí mẹ́ta mẹ́ta which is supposed to be about ninety to ninety nine local governments kó tẹ̀ wá pé sí méjì méjì that is sixty six kí ló dé tán fún Ìbàdàn dirty slap ló jẹ́ fún wa títí tá a máa fi kú àwa a máa béèrè ẹ̀ torí wà nínú eh, eh, eh, plan ẹ̀ka Abíọ́lá kí wọ́n ti ń pe kíní wọn. àwọn manifesto yẹn. manifesto wọn. so ara nǹkan tí ẹ̀ka Abíọ́lá tó plan tó tó plan pé òun máa ṣe nìyẹn pé ta ló ń lọ sí senate gan tí ò ní love Abiola ta ló ń lọ sí rep tí ò ní love Abiola. ẹ bàtà wá sọ̀rọ̀ nípa love náà mhm. at that level bó ṣe ṣe fónílé ṣe fàlejò gbogbo olórin ló kọrin kì í mhm. tí máa ní kí máa ṣí ọpọlọ lẹ kí máa rántí kò fẹ́ ìsẹ́ni tí ò kọrin kì í bọ̀ bí àwọn tó fẹ́ràn ìṣepọ̀ tó ní ọ̀tá ẹ̀ náà ṣepọ̀ tó òun ló ṣe níṣòro tó ní o. ọ̀tá ọ̀pọ̀ àwọn péréte lọ̀tẹ̀ àwọn capitalist náà wájọ́ tẹ̀ àwọn tó ń ṣe àwọn míì wà tí wọ́n ní owó ju Abíọ́lá lọ tó lè nọ bí Abíọ́lá o. ṣé ngbà yẹn náà nígbà yẹn. a lè ríyàn tó lówó ju Abíọ́lá lọ mọ́ ah. <laughs> tí ìṣe àwọn tó jẹ general tó ní oil wells o. giver la Abíọ́lá òun náà máa sọ ní hand of giver always be on top. òkè lọ wá fún ni gbé. ẹ ṣálẹ̀ ó máa ń sọ àwọn míì wà Nàìjíríà yìí tó ń ní owó. even náà wọn uh, government officials fẹ́ pé wọ́n wọ́n wọ́n ń bù ni ṣebí òun iṣẹ́ kó tó rí tiẹ̀ ni àwọn ń bù ni. dodowolu. dodowolu ṣé bí àìmọye owó náà ń gbà padà lọ́wọ́ Abacha ṣé bí Babangida ló lọ kọ́ Aṣọ Rock sí ilé ẹ̀ èyí fi ń ṣe léwègbé. iṣẹ́ Abíọ́lá kọ́ ló lé yẹn àwọn tó wà lọ́dà gọ́ọ̀mẹ̀ntì ní ẹ̀hún hmm. ẹ wá àwọn tó wá tó ń lò a lè máa dárúkọ. ṣára ọ̀tá Abiola ni ọ bàbá Ọbásanjọ́ wà. Ah. ojúmọ́ nǹkan tó yónú this is a good question ìwọ̀n tẹ bá rí tẹ bá rí bí nǹkan ṣe wà títí di èní ọ̀rọ̀ ti sọ rẹ̀ láì dáhùn ìbéèrè yẹn my brother ọ̀rọ̀ ti sọ ara ẹ̀ láì dáhùn ìbéèrè láì dáhùn ìbéèrè yẹn ẹ wo current situation of Ọbásanjọ́ even ládìgbà tó ti padà sí tó ti di president di eight years títí tó fi kú òǹbẹ títí tó tún fi wà títí di èní ṣé o recognize eh, MK Abiola opportunity mk abiola ló dẹ̀ fi padà di civilian president lórí tí abiola ò bá tí ò bá kọsẹ̀ òun ò lè rọ pọ́njútà àti padà síbẹ̀ yẹn ṣebí mk abiola ló jà fún civilian government for de democracy ṣebí mk abiola ló jà fún náà orí ẹ̀ ló dẹ̀ bá lọ wọ́n dẹ̀ débẹ̀ ǹjẹ́ ló recognize family Abiola àti ẹ̀wọ̀n lásán mi báyìí débò Babangida tó uh, àná uh, election uh, MK Abiola nígbà tí Abiola kú tán the first ọmọ Abiola tó ṣe wedding Babangida wá síbẹ̀ as old friend Abiola. Abiola ti kún gbà yẹn. ó ti kún gbà yẹn ó ti kú. Babangida dẹ̀ wá. ó dẹ̀ wá síbi that particular occasion. ṣáwọn yóò búlì Babangida kúrò ń bẹ̀. Ah, ṣe máa pé security máa wà fún. ẹ máa fojú di anybody ló wá ti jẹ president Nàìjíríà tàbí ló jẹ governor. so ṣé ṣé nǹkan tẹ́ ń sọ nísìnyí tí máa get in right ni pé. question tó béèrè mò ń dáhùn. mo mọ mo fẹ́ sáré yà síbi kan ká tó padà síbẹ̀ ṣé nǹkan tẹ́ ń sọ ni wípé láàrin Abiola àti Babangida tí Abiola fi kú kò ń ṣe pé ó rí i pé Babangida ṣe nǹkan tí ò dáa ah, ó mọ̀ pé ṣe nǹkan tí ò dáa. ó mọ̀ pé ṣe nǹkan tí ò dáa. ó mọ̀ pé ṣe nǹkan tí ò dáa. torí wọ́n ti jọ lájọsọ ọ̀rọ̀. Ah, ah. eh, eh, the second day tí wọ́n annul eh, election hmm. by security report wọn ò jẹ́ kí plane Abiola kankan move mọ́ because uh, this man uh, he had about ó uh, ní uh, private jets nígbà yẹn is it not three ó seven seater ó nine seater ó eighteen seaters. seven seater. seven seaters. yes. nine seaters. eighteen seaters. private jets. private jets tó dẹ̀ ní ẹ̀kọ́tà kan tá a máa ń gbé káàkiri. ok gbogbo àti tó fi ń ṣe commercial wọn ò jẹ́ kó rìn mọ́ because of security eh, nǹkan tó ń ṣẹlẹ̀ sí i the second morning tí wọ́n àná lẹ̀ election yẹn alẹ́ ẹjọ́ tán àná election yẹn mo wà ń bàdàn alẹ́ ìdí morning twenty four seven lèmi fi ń rìn ti bọ́ sọ́nà ní àti nǹkan bíi four thirty five ti délé ẹ̀ gbà máa fi délé ẹ̀ àwọn mobile police ti kún gbogbo surrounding tí wọ́n á gba ẹni tó bá fẹ́ rí kó wọlé a dẹ̀ ní sẹ́lúlà gbà yẹn sẹ́lúlà là ń lò a ti ń lo sẹ́lúlà gbà yẹn bá fi sẹ́lúlà mi pé MKO Abiola pé ẹ sàmú àlẹ́nu gate sa wọ́n ní ẹ̀yin lè lè gé fọ́dà ó bá ní kí n gbé sẹ́lúlà yẹn fún police tó wà ní ẹnu gate bá gbé fún lọ ní kí wọlé that is alẹ́ in the morning of the second day alẹ́ ni Babangida náà election náà. Yeah alẹ́ ìdèmọ̀rìn i'm one of the first person tó bá pàdé mo wà lára àwọn fọ́sẹ̀ tó bá tó kọ́kọ́ jí rí mo bá àbúrò ìyàwó Ọbásanjọ́ ní ọ̀dọ̀ ẹ̀ ìyẹn ti wọlé síbẹ̀ èmi náà wọlé ó yà á méjì ta wọlé ta jẹ́ mẹ́ta pẹ̀lú Abíọ́lá alẹ́ ìdèmọ̀rìn the first person tẹ́ǹkì Abíọ́lá máa bá sọ̀rọ̀ ìsọ Ọbásanjọ́ the first person. the first person tó máa complain bitterly is Ọbásanjọ́ kò dé lo fóònù tiẹ̀ torí ó bìlẹ̀ pé wọ́n ti board fóònù òun sẹ́lúlà tèmi ní MKO gbà ló fi bá ló fi bá Ọbásanjọ́ sọ̀rọ̀ Ọbásanjọ́ sọ̀rọ̀ kẹ́ni náà ń pe àbúrò ìyàwó Ọbásanjọ́ yẹn ó wà láyé òun náà wà lára àwọn ó dà pé ó wà lára àwọn dàrẹ́tọ̀ kan nínú parasita Ọbásanjọ́ bóyá uh, àti ti Jonathan tẹ̀gbọ́ pé ó ní problem báyìí tóun náà bá ń gbọ́ interview àmọ́ pé òótọ́ ni mo tún sọ we are the only two tá a jókòó bí èmi àtẹ̀jẹ̀ jókòó yìí MK jókòó lórí three seater ó ní àjẹ Kazeem ní fún mi ní fóònù ẹ nítorí wọn ti bọ́ọ̀g fóònù òun fóònù mi ló fi pe Ọbásanjọ́ kẹ́nìyẹn wà láyé. kí ni Ọbásanjọ́ sọ lọ́jọ́ náà. Ọbásanjọ́ ń sọ fún ẹ̀kí òjò náà Ọbásanjọ́ náà máa gbọ́ tí kìíní bá spread wípé kẹ́ńkì ó máa ti sọ anything o ó máa ti sọ anything ó ń pàpẹ́ dáhùn pé kó máa ti sọ̀rọ̀ pé kó máa ti sọ anything o láì mọ̀ pé bàbá Ọbásanjọ́ gan wà nú ẹni tọ́jọ́ ṣètò yẹn nígbà tó máa fi di alẹ́ ẹjọ́ yẹn torí mi ò ní lélẹ́kọ̀ọ́ máa ń wá bàdàn wá sùn tó máa fi di alẹ́ ẹjọ́ yẹn evening times máa ń wá e-, e-, evening newspaper máa ń gbà yẹn tí evening newspaper máa gbé la gbọ́ tí bàbá lálẹ́ ẹjọ́ yẹn kan náà la gbọ́ pé bàbá Ọbásanjọ́ sọ pé Abiola is not a messiah ah kẹmọ kí ni yẹn ń a máa wò pé ah, ẹni ká ń tọ́sí brain bíi pé a mọ in and out yẹn. Mm. Obi, we have opportunity pa close mo ẹ hmm. Abiola and during the uh, campaign wa ṣe uh, as a primary campaign ta as a general campaign ta bá lọ káàkiri káàkiri òru a lè dé ní ìgbà míì a lè dé ní two thirty a.m. a lè dé four thirty a.m. ta bá dé Ìkẹjà ní airport o local airport o ìṣe ìkẹjà ni Abíọ́lá ń gbé o ìṣe ká lọ sí ilé Abíọ́lá kó lọ sùn ká tó tún jáde jọ ní àárọ̀ yẹn ilé Ọbásanjọ́ la máa lọ lọ́ta o tí n bá ń parọ́ Ọbásanjọ́ ń gbọ́ báyìí. ní gbogbo time campaign yẹn. ní gbogbo time campaign yẹn. now ẹni ilé bàbá ní Ọ̀tà lè máa lọ lè máa lè máa kọ́kọ́ lọ. tábà ti gbọ́ sọ̀kalẹ̀ nínú plane ní four thirty a.m. àti máa káàkiri lórí air máa wà lórí air lé two hours láti Yola Maiduguri ta máa ń bọ̀ nínú kákọ́ lọ sí Kaduna from Kaduna uh, Kano state from Kano state Maiduguri a make sure pé a lọ sí ibi state mẹ́ta lójúmọ́ tá a bá wá ti ń bọ̀ báyìí yours truly tá a bá ti sọ̀kalẹ̀ lórí tamaki airport ní. pẹ̀lú uh, Abiola mk Abiola gbígbéra tá a bá ń gbéra báyìí straight down to Ọ̀tà ni pẹ̀lú Abíọ́lá náà. pẹ̀lú Abíọ́lá ẹ̀bá Abíọ́lá là ń tẹ̀lé ọ̀dẹ̀ máa wọnú ilé àmọ́ nǹkan tó jọ sọ ó wá fún wá fún Ọbásanjọ́ ní àbọ̀ tírípù tó rìn gẹ́gẹ́ bí alàgbàlú pati wo gẹ́gẹ́ bí alàgbà Yorùbá. pati wo ni Abíọ́lá Ọbásanjọ́ ń ṣe ń gbà yẹn. kò ṣe pati kankan is a retired military man tó ti tó settle oko ẹ̀ ó wà láyé wà láàyè lénìí a máa gbọ́ á wá ṣe kókó fún àwa tá a dẹ́ tọ́lẹ̀ jẹ́ Abíọ́lá àti àkàrà kéńgbé ilé láti máa mú ní òru yẹn ní ọ̀tà ilé láti máa mú ògì àti àkàrà kéńgbé adẹ̀sìn Abíọ́lá jáde àti òwònútọ̀ láti wá máa lọ ilé. na like how many times ẹ lè rántí pé ẹ ti campaign bọ̀ ẹ yà sílé Ọbásanjọ́ ah, mi rò pé gbà kan wà tá à ń ti campaign bọ̀ tá à yà ń bẹ̀. so every time every time ni o mi ò òótọ́ ti pẹ́ o bọ̀ mi rò pé a lọ lọ́kàn tí a dé tí a wà fún MK Abiola ní. so ọjọ́ kejì lẹ́yìn annulment. ṣé wọn pé kò sí mobile phone gbà yẹn tẹ́ ẹ bá gbàgbé sẹ́lúlà sẹ́lúlà la ní. ni ẹ sẹ́lúlà làwọn olówó ń lò ẹ nitel ni ti gbogbo. ṣé dáa pé sẹ́lúlà yẹn wọ́n máa ṣeré ara wọn gbogbo ìrìn àjò MK Abiola wọ́n máa máa wọ́n máa bọ́ọ̀gì gbogbo conversation ẹ̀ hmm. government in power ṣe mọ̀ wọ́n máa bọ́ọ̀gì ẹ̀ so nǹkan tí òfin lè bá Ọbásanjọ́ sọ̀rọ̀ lórí cellular nìyẹn inside the bedroom wọn ni tàbí inside the office Ọbásanjọ́ làwọn àwọ̀ ọba dẹ̀ ti sọ̀rọ̀ tán ní sọ̀tán á ṣe wá lálejò ògì ni àti kéńgbé wọn ti dín fún wa àti jẹ́ ẹjẹ padà sí. so evening evening paper wa sọ pé Ọbásanjọ́ MKO is not the. is not the messiah. is not the messiah. òun ló dẹ̀ sọ fún Ọbásanjọ́ ló sọ fún MKO ńgbà tó fi sẹ́lúlà tèmi pé ló sọ fún pé uh, kó má ti sọ a word. A word. kó má ti sọ a word the next thing tá a máa gbọ́ lálẹ́ ni pé Abiola is not the messiah. kí ni response MKO sí si Abiola is not the messiah. ẹ eh, Abiola náà wá sọ̀rọ̀ pé Babangida bóyá bóyá bóyá is a failure bóyá olódo ni or something ó adjective kan fún Babangida ṣẹ̀mọ̀ pẹ̀lú inú bíbí hmm. pé ó ṣe lè wà bẹ́ẹ̀. bọ́sà di the third day gẹ́gẹ́ bí mo yín sọ pé wọ́n jẹ́ kí plane Abiola fòmọ̀kò lè lo private jet ẹ̀ èmi mo gbé agbádá Abiola sí apá báyìí mo bá ìṣòkòtò ló wọ̀ lọ́dún yẹn èmi wá gbé agbádá ẹ̀ mo gbé ìdáni e báyìí àjọ wọ commercial plane lọ sí Abuja láti lọ rí Babangida. Yeah. ní the third day. ní the third day I was in, him ṣe wọn pé àwa àlèmọ̀ kan tó jọ sọ. ẹjọ ẹjọ dé aṣọ rọ àjọ wọnú aṣọ rọ kìíní. I was uh, in Asoro with M. Um, Kabiola ní third day. Hmm. Àwọn òde sọ̀rọ̀ kan fún yín wà tó ń jáde. Ah, ẹ wọ́n pé àwọn olóṣèlú àwa ò relevant táwọn olóṣèlú bá wà ní surrounding. Ẹ fọ́n sọ pé mi ò kí ń ṣe olóṣèlú bí àbúrò mo jẹ́ fún Abíọ́lá. Second cousin. So nǹkan tó bá fún wa la lè rí ṣùgbọ́n à ń fi à ń fi òye gbé gbàdé ìtàn tábà wà ní sitting room gbogbo nǹkan tó bá sọ Abíọ́lá màá sọ èmi wá mú àbá kan wá fún MK Abíọ́lá pé ẹsítẹsà ọ̀rẹ́ yìí nẹni yìí èmi ni mo sọ yẹn fún wọn pé ẹ ṣe sọ fún pé kó jẹ́ kí ẹ ṣèjọba yìí iye mínísítà tó bá fẹ́ yàn fún yín ẹ sáìn ẹ fún pé ẹ máa gbà gẹ́gẹ́ báwọn tì í sì ṣe ẹ rí pé wọ́n ń dárúkọ àwọn gómìnà mi ká má dárúkọ hmm. wípé àwọn bàbá bàbá àṣàlẹ̀ wọn àwọn hmm. náà ń yan kọmíṣánná fún wọn náà ń yan gbá fún wọn kí Abíọ́lá kúkú gbé yẹn lé lọ́wọ́ kó jẹ́ ká ráyè lọ bọ́ ṣe wọn pé Abíọ́lá fúnra rẹ̀ with his own confidence ẹni tí ó ti jáde káàkiri àgbáyé tó mọ mí ní government kò lè tẹ́ta rẹ̀ like that bàá wò pé ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ kó nǹkan lo diplomacy yẹn fún un ẹ̀rí pé àwọn tó ń lò ní ìsìn náà ó máa ń dìjà gbẹ̀yìn ni a ní kò burú ṣé mínísítà mélòó lẹ́fẹ́ kí lẹ́fẹ́ kí n yàn látọ̀dọ̀ yín ó lè kó mẹ́wàá fún ó lè hmm. kó fifteen fún hmm. tó bá dẹ̀ débẹ̀ wá lo mẹ́rin inú ẹ̀. bẹ́ẹ̀ ni aṣọ wa àti tòjú ibo ló ṣàlọ́wọ́ nǹkan tí ó yẹ kí Abíọ́lá ṣe pẹ̀lú Babangida nìyẹn gbà yẹn tí ẹ̀yin olóyìnbó tẹ̀ ń pè ní diplomacy. Ṣabíọ́lá wà diplomatic ni. ẹ jẹ́ kí n sọ pé over confidence is what I can do is what I can do well challenges kan lèmi tún fún MP Abíọ́lá at same mm. time ṣe ọpẹ́ ni tí mo close mọ́ ni challenges tí mo tún fún ni wípé. MK Abiola, uh, eh, you are very uh, close to Babangida now. Babangida eh, oh, eh, nínú bá ti gbọ́ Kàbírú mọ́ pé wọ́n gbọ́ pẹ̀lẹ́ tó sponsor to become a power as a president or a military president. Bẹ́ẹ̀ nítorí mo gbọ́ wípé ní Áfíríkà uh, ah, MKO ṣàṣà military coup àbí kù tó máa tiẹ̀ wáyé láfíríkà tí tí ò ní mọ̀ ń pẹ́ tí Abiola mọ̀ ń pẹ́ even tó fi di Amẹ́ríkà. Oh, àwọn install uh, Abiola Abiola ke bẹ́ẹ̀ni thank you. so mo wá wò pé àwọn challenges kan ti wà tó jẹ́ like indirect challenges to the mm. Babangida government through MK Abiola by then uh, can you ask for the challenges. kí ni àwọn challenges náà. nígbà pé uh, kòríkòsùn ní you are my close friend in government mi ní kanlẹ̀kùn kí n tó wọ yàrá ẹ̀ mo wá ní mo fẹ́ lọ mo fẹ́ gba ìjókòó tó wà yẹn on civilian way democratic way ṣe pé bí you are a military ruling incumbent one tí mo dẹ̀ fẹ́ gba ìjókòó yẹn kò yẹ kí n sọ̀rọ̀ against gọ́ọ̀mẹ̀ntì yẹn o tọ́lọ́ rẹ̀ mi ni. all through Tinubu sọ̀rọ̀ against gbogbo Buhari. Ah, thank you very much nǹkan tó mo fi praise Tinubu dè ní nìyẹn. in fact ìgbà tí àwọn èèyàn sọ pé ó yẹ kí Tinubu sọ̀rọ̀ he kept his calm he kept quiet. Uh, very good on uh, in, in, in a uh, diplomatic way. òun ló fi jẹ́ kí Tinubu débẹ̀ o ká ní bára ṣe ń tasí lórí sọ ni kò lè débẹ̀ ẹ gbà ọmọ Nàìjíríà ẹ jẹ́ ká gbà hmm. torí ó rí ó rí gbogbo fọ́ọ̀tì yẹn bọ̀ kò challenge kò challenge ẹ̀ kò ṣàlẹ́ǹdì kò ṣàlẹ́ǹdì eh, eh, Buhari ṣe rí eh, logo MK Abiola as a president Bẹ́ẹ̀. that hope ninety three hope ninety three yẹn means a lot to Babangida. Okay. because dàsí pé nǹkan tí à ń bá lọ yìí it's not. ó wà hopeless. hopeless ni. Mm but the hope is coming that simply your friend your friend is hopeless that is the meaning of it so ìkùnsínú yẹn ti wà pé àṣewọ ni messiah ni ọba sọsọ jọsọ pé he is not the messiah òun dẹ̀ náà ni messiah because hope of ninety three is coming. Babangida náà ò dá kínní ẹ̀ ṣe. ẹ eh, eh, ṣe bí máṣe ni má mọ̀ ṣe bí ara wọn tó ń sọ pé Ọbásanjọ́ gan gbà tán àná election ó ní òun ni kàn fi replace tán ní àwọn ò lè fi replace tán fi lọ lo sinecon. ẹ gbọ́ nínú rúmọ̀. nínú rúmọ̀ nígbà tí jáde láàrin wọn yìí náà ń sọ something like that it can be rumour torí ó yẹ ká clarify nǹkan tí ò ṣojú èèyàn bọ̀ wọ́n sọ pé ó sọ wípé òun nìkan lò wọ́n ní àwọn ò lè lò ó ó bẹ́tà ló fi fi Ṣónẹ́kàn sílẹ̀. I think you understand me hmm. ṣé mo ojúmọ́ nǹkan tó yónú. ẹ má bínú Ṣónẹ́kàn tó ń mú yẹn hmm. ó ṣèjọ́ mọ ìlú. he was a close friend to Abiola náà kò sí nǹkan tí mk abiola ṣe tí sílẹ̀ kò ní sí bẹ́ẹ̀. tí wọ́n mọ̀ mọ̀ lọ. every birthday abiola every birthday there sílẹ̀ kò máa wà ń bẹ̀. so wọ́n kàn dá lórúkọ mọ́ ṣàpá wọ́n kàn forí gbáre gbogbo èèyàn ni. so wọ́n ní mo kàn fẹ́ káwò ni pé ẹ rí pé ó jọra wọn tó bá sọ pé nǹkan jọra wọn ẹ rí pé àwọn ọ̀rọ̀ tó rúmọ̀ tó ń jáde ó fẹ́ jọra wọn why tí Ọbásanjọ́ pé Abiola is not the messiah ah how can you say that nǹkan fẹ́pẹ́ jọ ọbẹ̀ tẹ́jọ ṣètò jiná ni láti pé gbogbo ìrìn àjò tí MK Abiola rìn lọ sọ́tà yẹn ó ń lọ dami sínú apẹ̀rẹ̀ ni hmm. ìgbà tí òun pọnmi sápẹ̀rẹ̀ tẹ́ ayé omi òkun exactly nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn àwa lè sọ torí nǹkan tí ó ṣojú wa ni not dem say lọ́wọ́ bá ṣe gbéra ta lọ sí Àbújá nìyẹn nígbà tá a dé ìgbà tí àkójọ plan ẹ̀ wọ́n lè máa sọ fún ṣífẹ́m kẹmẹ́lápá mo ní wáá fẹ́ pé mi ni mo ní máa kọ̀ dọ̀bálẹ̀ sáàrin méje ẹsẹ̀ ní pé tẹ̀mí mọ́lẹ̀ ìwúmọ́ ọdún ọba fẹ́ máa kà kí máa ṣe yẹsà yẹsà fún ẹ. ìyẹn Babangida Babangida. ẹ̀bọ̀ tó olóore Babangida náà ni Abíọ́lá. olóore olóore Babangida ni Abiola ìgbà tí àwọn ò tí ì ní nǹkan kan ni àwọn Abiola ti ń gbé wọn. nígbà tí ó wà captain náà ti ń bá lọ́tijọ́sọ̀ eh, rẹ̀ ń rí jẹ lọ́dọ̀ lọ́dọ̀. Eh, gẹ́gẹ́ bẹ̀rẹ̀ yé sọ́n sí àwa náà ti gbọ́ wípé àti di head of government Babangida kò eh, ṣẹ̀yìn ẹ̀. tó bá fail Abiola gan máa lọ sí i tẹ́ kó fail tí wọ́n fẹ́ execute wọn àfi kábíọ́lá má sí ní country ó dẹ̀ wà nǹkan tó ń jọ tí nǹkan yẹn ṣẹlẹ̀. ṣé lóòótọ́ ni pé Abiola jẹ́ CIA agent. mi mi ò lè dáhùn question yẹn reason ni pé mi ì sínú management yẹn. bọ́dọ̀ wá jẹ́ pé CIA agent kò ní wà after preparation yẹn challenges tó tó bẹ́ẹ̀ yẹn fún àwọn òyìnbó kò sí múlẹ̀ ayé mọ́ hmm. from Africa. Mm To tí ì sí kò dẹ̀ tí ì rẹ̀ up to today. ṣé ẹ fẹ́ sọ pé kò sẹ́ni tó ti ní ojú Abíọ́lá lọ ń gbà yẹn ni àbẹ̀ ẹ fẹ́ ní kò sẹ́ni tó ti kàwé ju Abíọ́lá lọ gbà yẹn ni ṣé báwọn professor sùn lọ rẹpẹtẹ emeritus professor kí ní dé tí irun wọn ò lè dìde kán bẹ̀rẹ̀ kán continue ibi tábíọ́lá ṣe reparation dé kán bẹ̀rẹ̀ nígbà pé láti fi gbèjà wa Áfíríkà ni. so gẹ́gẹ́ bí nǹkan tá à ń sọ lọ ẹ rí i pé inú ni bí ni òun náà fi fìyà jẹ gbogbo ọmọ nàìjíríà torí plan tí mk abiola ní bó tẹ̀ jẹ́ pọ́dún mẹ́rin ló lò àbá rí ipa ẹ̀ question tó bèèrè pé ṣé kánú lò more than six months ṣé kò ní bọ́mọ ara yé nú mo dẹ̀ ti dáhùn pé ọmọ ẹ̀dá ọlọ́run dá wa pé ká máa ṣiṣẹ́ ká máa correct ara wa ọlọ́run nìkan ṣe ni ò kì ṣùgbọ́n Abíọ́lá máa listen sí complain àwọn èèyàn ju àwọn ẹ̀dá tí wọ́n ń control wa lọ. mi ò sọ pé torí Tinubu wà bẹ́ẹ̀ lẹ́ni o ẹ rí i pé ìjọba àná síjọba èní ẹ rí i pé yàtọ̀ ti wà ń bẹ̀ tó tẹ bá complain kankan lẹ́ni tó bá dọ̀la Tinubu àti gbọ́ àti act on that particular complain of yesterday. ẹ wẹ ìyẹn lè wà ń bẹ but lórí ọ̀rọ̀ ebi ìyàn nítorí pé gbogbo nǹkan orí epo ló dúró lé lórí kò tí ì hàn tójú kò tí ì gbóúnjẹ wá sórí tébù àwọn èèyàn ìnira yẹn sì wà nínú ìlú. mo ń sọ fún gbogbo wa nàìjíríà lẹ́nu pé Tinubu is not a magician ó gbọ́dọ̀ gbé from one step before another ẹ ń dárúkọ epo ṣé epo nìkan so ló wọ́n ni ní nàìjíríà. ó ní ìyàn oúnjẹ wọn gbogbo nǹkan ló wọ́n. ok dollars ń kọ́ báwo ni dollars ṣe wọ́n. ó dẹ̀ ti affect and dollar ló máa determine every damn thing in the in the in the whole world not only in Nigeria only. cement wọn gbogbo nǹkan ni. gbogbo ìyá mi sọ pé. service náà ti wọ́n. nígbà tí a máa ń dárúkọ epo ṣépo nìkan ṣo ló wọ́n ni. ẹ ṣùgbọ́n epo yẹn ló so kálukú pọ̀. ẹ bọ̀gùn kankan ló wá ń gbépo wọlé nígbà tí yín sà eh. ní nàìjíríà yìí àṣebó eh. ah, lẹ ń sọ pé iléeṣẹ́ yín first in africa láti japan bẹ́ẹ̀ni eh, ẹ̀ẹ́dẹ̀ tún ní àwọn iléeṣẹ́ mi. tẹ́ bá ṣe business ńgbà yẹn ẹ mọ̀ pé business yín ò lè kú tẹ́yìn kò bá ti fi tẹ́ bá ti mismanage ẹ̀ fúnra yín. a ní gbogbo nǹkan ló wọ́n. ṣùgbọ́n ní ìsìn sà ó difficult fún yàn kan láti bẹ̀rẹ̀ business torí pé tó fún ẹ even ẹni tó ń ta foodstuff lásán o kó twenty thousand lọ sọ́jà lọ ra foodstuff wálé o tà ní iye tó wù ẹ́ o fèrè sí kó o tó padà lọ sọ́jà the next my time brother, my brother. àti ojú owó àti èrè kò ní ra kò ní rí tọkọ yẹn. máa gbọ́ máa gbọ́ listen very very well to me. nígbà tó máa introduce nísìnyí ó ní àwa tá a ti rí ìrírí ayé ló wá bá tá a bá dẹ̀ ti tọ e, ọwọ́ kan nú kásòdodo hmm. because of àwọn tó ń bọ̀ lẹ́yìn torí ẹ̀yin ìdẹ̀dẹ̀ ọmọ wa tẹ jábúrò wa àtàwọn tá àti tá àti ìbí wọ́n sọ pé tọ́rọ epo yẹn bá ń bá bẹ́ẹ̀ lọ kì í ṣe ẹrú òyìnbó la máa jẹ́ ẹrú áfíríkà ní gbogbo ọmọ nàìjíríà máa jẹ́ mo fi gbogbo ẹnu sọ ẹrú gbogbo áfíríkà torí ara wa làwọn africans yẹn ti ń jẹ náà ti ń mu àwa náà rè jẹ nǹkan tó yẹ kó wá rà lọ́wọ́ wa official price à ń jì lọ bá wọn ní gbogbo ẹ̀ láti rí tùyì wọ́n máa ní odidi vẹ́sù kan wọ́n jí odidi epo vẹ́sù kan inú nàìjíríà kan náà ti jí bẹ́ẹ̀ ebi kọ́ńtì kan náà gbé lọ kí ndé tí kọ́ńtì yìí ò wá fowó rà ó ní ẹni tó gbé epo lọ́jà ó ní kò jalè bí ó ṣe ń tó gbà lọ́wọ́ ẹ̀ ẹni epo wọn ṣé education wọn ṣé health wọn ṣé environmental wọn ẹ jẹ́ máa rán létí àwọn tó kù. health gan gbogbo ẹ̀ ló ti wọ́n. gbogbo ẹ̀ ló wọ́n náà dọ́là tó wá ń dìtámì gbogbo ẹ̀ ó wá wọ́n sí lójoojúmọ́. ẹ̀jọ̀ ṣé Tinubu ló kọ̀ sí ẹ̀ ni. ṣé àwọn pé solution dọ́là ni pé a produce nǹkan kan gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ìgbà mọ̀ ń bọ̀ lẹ́ẹ̀kan pé ìgbà tẹ́yìn ìgbà tí ẹ̀ ń ṣòwò ẹ lè manufacture ẹ̀ ṣe ṣùgbọ́n nísìnyí. my my question to you tí mo máa fẹ́ kó answer on behalf of Nigeria ṣé Tinubu ló ló ló ni. Tinubu kọ́ ṣùgbọ́n. and uh, I want you to know I want all Nigeria to know wípé Tinubu kọ́ ló start kínní ó wá ń wá àtúnṣe sí ọ̀nà ló fẹ́ gbà wọ́n ní tẹ́lẹ̀ṣẹ̀ bá dẹ̀ ń jìyà olódodo apínú ẹ̀. Dangote dis Dangote refining náà sì rí o tó bá lọ sí the rice wọ́n á rí iye tí wọ́n wé fún ní custom wọ́n á rí iye tó wé fún ní exchange rate waiver ló dẹ̀ mú ló mú kí business strong. ló ń gé gbogbo ẹ̀ bàjẹ́. Hmm. how can you so, deal uh, with one with no competition. Uh, monopoly torí kí wọ́n fún un ní waiver wọn fáwọn tó kù. ẹ ṣàlẹ̀ o de wa torí ẹ reduce the price nǹkan tẹ ẹ ti gírámà ni pé. o làwọn kan ti yín mú sí wa pé ẹ máa gbẹ́ nítorí Dangote refinery ẹ tẹ bá rí epo kí bàtà wọn já. tó bá dẹ̀ tẹ́pọ̀ ẹ bá reduce kọ́nà máa lè lèmi tí mò ń sọ̀rọ̀ yìí ẹ̀dẹ̀ wo exchange rate tiwa níbi táwọn táwọn kan ti ń ra seventy something wọ́n ń ta fóun ní forty something nínú nàìjíríà kan ṣe náà ta wà yìí tó ẹ pé mi ní tinubu ni máa six gbogbo company tó wà ní nàìjíríà ní fúngó nigerian government. kó lọ investigate rice company kó lọ investigate sugar company kó investigate even the tax tó san fún government. bọ̀sán ṣé ọ̀kan sọ pé ẹnìkan ò kí ń já wa dé ọ̀pọ̀ èèyàn níjọ mọ́. ẹ bá bá gbé sílẹ̀ tó bá gbé sílẹ̀ tán ọ̀bà ṣe wọ́n mọ̀ kó ṣe wọ́n gbé sílẹ̀ wọ́n ṣe. nítorí pé kò lè jẹ́ nìkan ló ń jẹ́ Dangote àwọn wo ni wọ́n jọ dé náà kó sábẹ́ Dangote ti Dangote. àwọn péréte tí mo sọ pé ba Nàìjíríà jẹ́ nìyẹn a tí a bá dépò kò mí pa ànágbọ́n lórí náà àwọn tó dẹ̀ mú kọ́ńtró wa kò mí pọ́n gbọ́n jù wá lọ náà kò mí pọ́n gbọ́n jù wá lọ opportunity lẹ́ni tẹ́ fi dépò tẹ́ fi jẹ́ minister tẹ́ fi jẹ́ president tẹ́ fi jẹ́ governor kò mí pé ẹgbọ́n dùn wá lọ ọgbọ́n wa náà lẹ́ máa ṣàjọ pẹ̀lú òdodo tẹ́ máa fi control nàìjíríà yìí ọ̀rọ̀ pọ̀ gan ni hmm. olóòtú result a lè sọ tó ń jẹ́ kọ́ náà but ẹ jẹ́ ká yọ point dáadáde lọ́rọ́ nọ́rọ̀ pípọ̀ ìrọ̀lẹ́ máa bá ń bẹ̀ àwa dẹ̀ ti ń palẹ̀ máa ti ń lọ báyìí ẹ jẹ́ bàbá kú sọ àá kú báà sọ tọrọ náà á kú kákún sọ tọrọ yẹn káwọn tó bá máa mú lò mú lò àwọn òjíṣẹ́ náà wọ́n wá bá gbogbo ẹ̀jẹ́ ibi ìjẹ́wà náà náà tún wà. ààyè èmi ni christian ní o ọ̀pẹ̀rẹ̀ pásọ̀ rẹ friend ní e, ibi ìjẹ́lẹ̀wà ọ̀pẹ̀rẹ̀ ní ìmọ̀ọ̀mù làdáni scholar of eh, any religion torí ìjẹni gbogbo ẹ̀ wọ́n torí ẹ̀ tún ṣe láti assist àwọn tó ń control wa wọ́n bá ti gbé bílíọ̀nù wá bá wọn ebi ara ẹ̀ la gbọ́ pé inú àwọn lórí ìjọ plane ẹ̀ náà fi ń kó dọ́là lọ sí ìlú míì ṣé gbogbo wa gọ̀ ni ṣé gbogbo wa sọ àdóríkọ bìkan náà ni ṣé ẹ gbọ́rọ̀ mi ọ̀rọ̀ tí a sọ ní ìṣẹ́ bẹ́ẹ̀ lọ ẹ bá bẹ̀rẹ̀ lọ́ọ̀yà àwọn ìyàwó mi inú òdù sí ah, ẹ ẹ tẹ̀ sọ ẹ a ti wọ age of seventy four ohun ọlọ́run ni after ọwọ́ ọlọ́run ló ní káwọ seventy ìṣẹ́jú kan láàrin lẹ́yìn seventy oore ọ̀fẹ́ ọlọ́run ni a ti súnmọ́ sàárè iwájú káwá máa tún parọ́ sọ́ra wa jẹ lọ hmm. iṣẹ́ tá à ń ṣe lé nìkan la fẹ́ jẹ èyí tá a bá ń ṣe lé ní aṣẹ́lẹ̀ fáyé ohun ayé fáyé ni ọ̀rẹ́ aṣèrè tó ń kọ́rọ̀ jọ ni wá kí òmìn tó máa lò ó hmm. hmm. kí gbogbo akárònú pòwàdà ká tún nàìjíríà ṣe because àwọn ọmọ wa tá a ti bì torí àwọn tá a ti bí ìyà ti ń jẹ báyìí àti kó wàhálà báyìí báyìí àti kó yàrùn yín báyìí ọ̀nà ńlá fẹ́ gbégbà táwọn tá àti ìbítọ̀ ní dẹnu yà yìí torí ẹ̀yin ọmọ wa ẹ ti ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí hmm. ẹ bá náà jẹ rọ́lọ́pà hmm. ìrìn àjò ẹni Tinubu ìfẹ́ mú tí wọ́n ń dì lọ́wọ́ mú àwa ibi tán àwọn kan ń pera wọn ní opposition lé opposition ló wà ní Nàìjíríà lẹ́nu they only one political ruler tó ń lù lọ́wọ́ Nàìjíríà wọn ò pé méjì o ẹ bá ní ẹnìkan ní alátakò lọ́ni tó bá rí ìjà cross ẹ rí i pé àwọn PDP ti cross APC <laughs> báyìí cross carpeting ibi ìjẹ́ ni àwọn òun náà ló tún create APC is it not PDP ká wá gọ̀ ni ṣáà gọ̀ ni àbí gbogbo ọmọ ló lè kàwé ṣáà gọ̀ àwògọ̀ náà ẹ jẹ́ ká ran nàìjíríà lọ́wọ́ torí àwọn ọmọ tá a ti bí torí àwọn tá a ti bí ìyà ń jẹ wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí. alright sir ẹ ẹ jẹ́ continue nípa history à ń yà dé èdè adẹ mú ọgbọ́n ló ń bẹ dáadáa thank you ẹ jẹ́ àtúntò ìsíwájú sir kí ni role bàbá adédìbú ní lórí ọ̀rọ̀ MKO Abiola. ah thank you it's a very good question àwọn èèyàn fẹ́ lè sọ pé báwo ni tèmi ṣe jẹ́ wàá pa nínú àwọn question tó ń béèrè. Hmm nígbà election èmi ni mo dàbí aṣojú fún mp abiola ṣé mo sọ pé àti close before the election bàbá abiola dẹ̀ ní trust nínú mi ọlọ́run ní kó ní trust nínú mi èmi wá ní mo jẹ́ bí CIA kan ló pe abiola lẹ́kọ̀ọ́ mo jẹ́ bí CIA mp abiola ní ọ̀yọ́ state okay. by then kódà ní àpò ara èmi ò nù. No, june twelve election mi ò jèrè kankan pé bóyá mo supply nǹkan kan mo wá rèrè níbẹ̀ èmi náwó tèmi ni ìyàwó bàbá wa dédúgbò wà láyé àwọn àbúrò wọn tó close mọ́ wọn alhaji nureni ibà mọ́gàjì ibà lẹ́ni ọlọ́run jẹ́ kógùn lẹ́ni wọ́n wà láyé wọ́n lè jẹ́rìí sí kan tó mọ̀ sọ yìí ó má lọ dà yín pé ẹnu mi ti dùn jù wípé bóyá rọ wà nínú ẹ̀ èmi níbi tí mo close mọ́ bàbá dé odidi eighteen seater bus with full air condition mo gbé sílẹ̀ fún election yẹn lọ́dọ̀ bàbá ṣe pé èmi náà ti nẹ́nu bẹ̀ mí ìdẹ́gbẹ́ báwọn ṣòṣèlú ó for information mi ò dìbò torí mi ní káàdì ìdìbò lọ́wọ́ torí mi ò nígbàgbọ́ nù. nígbà yẹn nígbà eh, yẹn ok mi nígbàgbọ́ rárá. ẹ kàn ṣe logistics ẹ ṣe. nígbà tí mo ti wọnú ẹ pẹ̀lú mk Abíọ́lá mi ní choice. ok so ọjọ́ ìdìbò gan yẹn ìdìbò. mi ìdìbò ń gbà mí ní káàdì ìdìbò lọ́wọ́ <laughs> ìgbà yẹn mo regret pa ah, àbádẹ mo tiẹ̀ máa dì mí nídìí ó yẹ kí n ní lọ́wọ́ ìgbà yẹn mo ti bẹ̀ sí ní torí mi mọ̀ pé ẹni tí ó máa kàn tó máa kàn mí ó máa dìde so èmi ni mo jẹ́ aṣojú ńgbà yẹn so bàbá adédùbú à kọ́lọ́mbà àfọ̀rúnkẹ́ wọn wọ́n máa ń sọ ńgbà yín gbà táwọn ọmọ yorùbá bá ń sọ̀rọ̀ wọn bákan bákan máa rẹ́rìn-ín é pé ọlọ́mọ ẹ̀kọ́ pé gbà tí bàbá ẹ̀ bá kú tọ́nà máa tó mọyì ẹ̀ bàbá dáradára ni bàbá dédúgbò pàápàá lórí june twelve ṣe pé à ń sọ̀rọ̀ kan wípé ọlọ́run ló ní gbogbo passmark o ẹ̀mí ní bàbá òní tí wọ́n lọ́wọ́ o gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ èèyàn gẹ́gẹ́ bí èmi náà ṣùgbọ́n àìmọye ẹni tó ti ṣe orí burúkú tí bàbá sọdún lóríire ló sùn lọ rẹpẹtẹ àìmọye ẹni tó ti ro ara ara ẹ̀ pin yàtọ̀ sí páwọn èèyàn rò pin tó ti ro ara ẹ̀ pin tí bàbá sọdún lóríire àwọn ló pọ̀ jù nígbà tí lórí june twelve lẹ́ ń bèrè lé lórí olóòtú nígbà tí ojú ogun lé ní primary ní Jos bàbá Dédùbú ní àdìtú ló jẹ́ ká gbé oyè wálé gẹ́gẹ́ bí presidential candidate SDP onídìbí ọjọ́ márùn-ún sí mẹ́fà ni bàbá òfin sùn náà wò èmi náà tí mi kì í ṣe olóṣèlú ìjọ́ mẹ́ta àbí ìjọ́ mẹ́rin ni mi fi wẹ̀ nígbà primary. nígbà primary ní Jos aṣọ tí mo wọ̀ sọ́run ìjọ́nà ọlọ́run wá ṣe jíìsì ní sharp jíìsì ní trọ́sà ṣàwọn pé jíìsì ò bá àbá fọ lódìdí ọdún kan yọ́sùrù lè ní. bọ̀ yàtọ̀ sí pé kí n jẹun mi ìráyè dìde lọ wípé mo fẹ́ lọ wẹ̀ dé pé kí n ṣèǹjẹ aṣọ lọ́tẹ̀lì tí mo gbà ọ́fíìsì àwà àti attend sáwọn candidates lájókòó sí táwọn monitor ah, ẹ̀hún kan bẹ kí n má dárúkọ the director of organisation mk abiola lórí primary ó betray mm. i confronted him tí mo bá jà lọ́dọ̀dọ̀wọ́ sínú ghana must go tún gbé fún mi pé kí n lè fi kíkọ́ òun ní kó dáwọ́ yẹn padà ní ìdíwọ́ ẹ̀ torí ẹni tí n bá fẹ́ mo fẹ́ tán ni mo máa ń lóyà nígbà tó rí pé mi ìgbà tòun ó fi ọ́fíìsì ẹlẹ̀ fún mi gbogbo àwọn èèyàn dẹ̀ ti mọ̀ pé bẹ́ẹ̀ ni àwa làwọn àǹtẹ sáwọn èèyàn ìdí nìyẹn tí mi fi ráyè padà sóòtẹ́ mi mọ́ fún good three days tí mi ìdẹ̀ ráyè wẹ̀ lórí twenty four seven ni àfihàn àtẹ̀sáwọn candidate tẹmọ̀ láti fún wọn ní nǹkan owó tẹ́wọ́n fún wọn ìgbè tí wọ́n sọ pé wọ́n fowó ra bò ṣọ́ọ̀ṣẹ̀ fowó ra bò ni ìpò náà ní nàìjíríà for the next for the next forty fifty years wọ́n sì máa náwó wọ́n ní Tinubu lọ fi lọ́ọ̀rì gbé owó ẹ bá a ṣe ń pe náà ń gba June twelve náà nìyẹn náà tí di bẹ́fọ́ lọ́ọ̀rì máa kọlẹ̀ jẹ́ kó máa wá bẹ́ẹ̀ dáná alódòwó sínú plane tá à ń gbé lọ sí eh, kí lẹ́ ń sọ yìí nǹkan tí àwọn ọmọ Nàìjíríà sì believe nìyẹn and that is the condition is going to be continued ah ní choice torí kí ni ebi wà nílùú òun ká wá fi èdénú wọ́n bá fún wa ní jẹtíjẹ wá nígbà yẹn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi ṣe fúlẹ́kọ̀ àlàbí pé ìjẹ́dé ẹ̀ pé ṣèbíláyẹ kan àlàbí ó máa ń lo snag kan nípa àsìkò ìdìbò mo rò pé ìjẹ́dé náà ẹ̀yin journalist náà lè máa ń interview ẹ̀ tó máa ní ìjẹ́ ti dé àsìkò jẹ́dé ní àsìkò election àsìkò tọ́pọ̀ pọ̀ ń yó nìyẹn àsìkò tọ́pọ̀ ń jẹ tó ń yó nìyẹn ṣùgbọ́n ká fi èdè nípa owó wa náà ná fún wa o ká wá wo ta ni who is who. owó àbù náà fi ń ṣàbùdá lè but who is who tí ẹni tí a fẹ́ dìbò yìí fún tó lè san wá. ṣùgbọ́n nígbà tí Abíọ́lá ní June twelve yẹn owó Abíọ́lá owó ara ẹ̀ ló náà. owó ara ẹ̀ ni o ibi tí wọ́n ti ṣèkà ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ mo ní mo fi sẹ́mílẹ̀ fún good seven years mo dé mi bá nǹkan kan mọ́. ó jẹ́ kí n rí òfin tó tó òfin tó tó ọ̀rọ̀ babade dubula ń sọ lọ nígbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tí a gbé primary wá ta tún bẹ̀rẹ̀ election ta tún win election general election tán wá annul baba adédùgbò kò happy rárá lórí ẹ̀ bó ṣe ń sásọ̀tún lọ́sàsọ̀ ṣe mọ̀ pé àwọn ẹ̀dá kan wà tẹ́ pé wọ́n á máa ṣọ́ wa lọ́wọ́ ṣọ́ wa lẹ́sẹ̀ pé bóyá máa rẹ́ni tó máa betray so bàbá de ló wà ní tó ń ṣọlọ ṣọlẹ́sẹ̀ pé bóyá máa betray kò betray o bíkọ́ èmi ní sí àyè mk Abíọ́lá tó yìn ó dẹ̀ Abíọ́lá dẹ̀ nígbàgbọ́ nínú mi nǹkan tí ń bá ma sọ ó máa ń gbà pé yes mọ̀ pé mi kì í ṣe oníjẹkújẹ ṣùgbọ́n lára àwọn ìyàwó àwọn ọ̀rẹ́ àtàwọn àwọn kí ni Yorùbá ti máa ń pè wọ́n àwọn betrayers tó máa nǹkan tó ń rí tó máa máa lọ parọ́ oṣooṣù rọ láti fi da àárín ẹni tó lóyà pẹ̀lú Abíọ́lá rú pọtí bá ti dé ọ̀dọ̀ bàbá tó sọ pé nǹkan tí bàbá ṣe lénìí tí bàbá Adédùbú ṣe lénìí rèé o ó ti gbà pé nǹkan tó ṣe nìyẹn tó mọ̀ pé ni ò kì í parọ́ so nígbà tí èmi àti Ṣífẹ́mi Abíọ́lá of blessing rẹ̀ i disagree during the uh, time tí tó fẹ́ lọ announce ààrẹ as a president. that was ninety four abi. yes i mo disagree time ta disagree nìyẹn láyé lórí mi ò fara mọ́kàn lọ announce àlàó mo mọ nǹkan tó máa tì díẹ̀ bọ́ mo jẹ́ kọ́ mọ̀ pé nǹkan tó ń lọ yìí ẹ̀mí immediate family gan safe rí gọ́ọ̀mẹ̀ntì tó wà ní kúbẹ̀ǹ ṣòro láti bá fa wàhálà ẹ̀mí immediate family àwọn immediate families yìí kò kò save mo sọ mo tún sọ fún ẹni tó jẹ́ fọ́sàn ẹ̀ mo tún sọ fún yẹn náà lọ́sọ̀gbò ó wà láyé ó wà láyé kọ́ ló ń bá mi fún lẹ́mìí gígùn àtàlà ìfẹ́ ara ó wà láyé tí n bá pọ̀rọ̀ náà máa sọ pé rọ́ọ̀nì aláàjì Kazeem pa mo ní ẹ̀mí yóò ṣe pẹ̀lú nǹkan tí bàbá ń wí náà náà ti sọ fún bàbá òun oní bàbá òun ò gbà òun náà disagree. but àwọn èèyàn kan náà máa ti. àwọn tí ó ṣe rí àwọn gọ́ọ̀mẹ̀ntì yẹn wọ́n dẹ pápẹ́ àwọn ẹni tó ń dẹ́ tiẹ̀ náà náà ń lò fún un hmm. pé ẹ lọ confuse ẹ ó bá ti débi táwọn máa ti mú lọ́wọ́ nìyẹn. wọn kò ti yé oyè ẹ̀ ó dẹ̀ yára nàìjíríà báyìí pé tí a bá ti lè rí ṣe contract ní fún yín tẹ bá ti lè rí ṣe. tẹ rí convince pé kó announce rẹ convince kó announce iṣẹ́ tí ti parí. iṣẹ́ tí ti parí nǹkan báyìí náà máa fún yín ó hmm. dẹ̀ ṣiṣẹ́ yẹn ó dẹ̀ dán. àwa tí àwa lóyà sí tó trust ó disagree pẹ̀lú wa. immediately ọ̀rọ̀ ti parí iṣẹ́ báyìí wọ́n withdraw àwọn náà náà tó wá jẹ́ olórí alátakò fún MK Abiola tọ́nà àwọn ìṣojú àwọn iṣẹ́ yìí rọ́dẹ̀ náà pa. nígbà tí wọ́n pe yorùbá lọ́yà kí lórúkọ mánu ìjẹ̀bú yìí tó ní òní kó dúró fún un tó tún wá mú yorùbá lọ́yà míì wá láti èkó náà again uh, the first eh, lawyer of Nigeria yìí ló ti kú sàn orúkọ àwọn méjì dẹ̀ ṣe sápá mi lórí báyìí nísìn Ajayi ni the number one ní Ìjẹ̀bú. Okay. Uh, Williams. Ifeanyi Williams. Uh, okay. Sand ẹ̀ náà méjèèjì. Ajayi ló ń gbọ́ lọ, wọ́n á ní kí Williams kó join. Lẹ wá wá takora yín ní court. Ẹ wá ń fọdún méjì fa pé kò ní ráì láti join, ó ní ráì láti join. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ my brother? Wọ́n ń lo delay tax kí Abacha lè máa ṣèjọba lọ lóyá wọn kàn tiẹ̀ wá close yàn tiẹ̀ wá fún kóòtù fún argument mọ́ ṣé tani ò mọ̀ pé ejò ti náwọ́ nínú kì í ṣe pé Ìgbò náà lọ gbé wá kì í ṣe Haúsá náà lọ gbé wá Yorùbá tó Yorùbá sáàdẹ̀lẹ̀ méjèèjì ejò àgírí lórí ìnáwó kẹjọ ìjọba àgírí láti five fún Yorùbá ẹgbẹ́ yín ẹ wá tì mọ́ inú open grave tó tì mọ́ there is no farm there is no air condition there is no ventilation ẹ wá tì í mọ́bẹ̀ ẹ̀yin wá give lórí pé ẹ ẹ nígbà kí ẹnìkan join ní ọ ọ tí ìbẹ̀rẹ̀ kéèsì rárá o ẹni ń ṣèjọba dẹ̀ lè ṣe ó dẹ̀ ń ṣèjọba lọ ṣé ìyẹn ò ní máa wà stronger sí ṣé gbogbo tó fẹ́ fi ṣe nàìjíríà kan náà ń gbà padà lénìí lénìí ṣé èèyàn nírú owó yẹn kò ní gbógun wọ nàìjíríà wọn bá fẹ́ gba ìjọba lọ́wọ́ ẹ̀ ibi tí wọ́n fa Abiola sí wà comfortable rárá rárá ibi. open grave open grave ṣé máa wọ́n ru tọ́lẹ̀ tó máa ń là sí méjì tọ́lẹ̀ and bath hmm. tó máa ń là sí méjì yẹn bó ṣe rí nìyẹn wọ́n wá gbé bẹ́ẹ̀dì àwọn ọmọ skul bẹ́ẹ̀dì oníhàkàn wọ́n gbé sí i tó bá wá jókòó ó bá jẹ́ ní ọ̀bá sásùn sùsùn tó jókòó jókòó tó bá wá fẹ́ jókòó tó jókòó bí a ti jókòó yìí nílẹ̀ yìí àwa máa kọ ara wọ́ọ̀ ó explain ẹ̀ fúnra rẹ̀ náà ó explain fúnra rẹ̀ pé nǹkan tó ju òun rí ó explain fúnra rẹ̀ fún gbogbo ọmọ nàìjíríà pé open green na fún un sí ẹni onílé ọlọ́nà tó 24/7 four seven ní air condition fi ń ṣiṣẹ́ nínú ilé ẹ̀ mk abiola wà ń lé o kò sí ń lé o ó travel out o kò tẹ bá wọnú ilé ẹ̀ gbogbo air condition gbọ́dọ̀ máa ṣiṣẹ́ ó ń ṣiṣẹ́ ni tọ́ bá múná lọ bí ìgbà tí ẹ ṣẹ́jú tẹ tọ́ bá tẹ lajú tẹ tẹ tí èèyàn ṣẹ́jú ṣá tí èèyàn mọ́wọ́ ṣẹ́jú kí wọ́n fẹ́ ṣe ṣe báyìí ẹ wá máa bèèrè lọ́wọ́ ẹ̀yin tẹ jókòó ẹ máa bèèrè lọ́wọ́ ara yín pé ṣé aṣẹ́jú náà àgbọ̀n múná lọ ni hmm. àwọn tó bá mọ̀ lọ́wọ́ ọ̀pọ̀ múná lọ nítorí standby generator automatic ni. ó wà nílé kò sí nílé. ó wà nílé kò sí nílé ó travel loud pàápàá yàtọ̀ pé ó jáde within the country tí Abíọ́lá bá travel loud twenty four seven gbogbo air condition lé ẹ̀ ṣiṣẹ́ bẹ́ẹ̀ fà wọnú ilé báyìí gbígbà tẹ wà ń lo ìbò ẹ wá lọ tirú èèyàn wọn mọ́ open grave tí ò sí air condition tí ò sí fan rọ́bìlì pé náà wá fi fan síbẹ̀ ó lè kọ́ mí ṣúṣà kó jiná mú ẹni tààrẹ tààrẹ ń dán bíi jígí tá a bá lọ pàdé ẹ̀ ní ah, aṣọwó aṣọwó ló máa ń tọ́ ọmọ bí ajé tó mọ bí tó ń pè lóúnjẹ tá a bá lọ pàdé ń pè abẹ́ọ́lá ní kóòtù báyìí ẹ ti rí gbogbo sáyìn pé skin yẹn ò dán mọ́ ó dé stage báyìí báyìí gbogbo fótó wá wà lójú ẹ̀. Ah, ifo ifo ni mo rí èmi ìfàtẹ́ ò pé kí n wà láì báyìí ọlọ́run ló ṣèfè mi gan èmi ni mo mú wá lé padà ara àwa tó pasáyé lórí june twelve rẹ business ò lọ bí ti tẹ́lẹ̀ mọ́ agbàfọ́lọ́ ni èho èho labiola máa ń pè bá yẹn ah, ẹ̀rọ ló ń bà mí ó jẹ́ kí n jẹ́tùn ilé ayé ó rí pé àwa ń rí sáyìn ẹ bá dẹ̀ mú kankan wá fún wọn ní yẹ́kẹ̀ fún ọ̀tíjọ́ tí adé ìbéèrè bàbá Adédìgbò mò ń dàn lọ hmm. tí n bá ti lọ tí n bá dé bàbá Adédìgbò wá lọ sí kóòtù mọ́ àṣé alájà lẹ́tà alájà Kúdírát Abíọ́lá àṣé ó ti ń sọ̀tì bàbá Adédìgbò ó ti bú u máa wò pé àpàdé bàbá ní kóòtù mọ́ bójú ogun ṣe lé tèmi lọ kóòtù ó dé sí pé àwa Yorùbá márùn-ún la kù tá à ń tá à ń pàdé ní kóòtù lórí jọ́tàbíọ́lá ti ṣubú látòrí blamaria tí wọ́n pa àwọn èèyàn yẹn àwọn èèyàn kì í lọ sí kọ́ even níjọ́ kóòtù gan àwọn èèyàn kì í jáde after court kí ló ṣẹlẹ̀ níjọ́ yẹn. ẹ ó fẹ́ sọ̀kalẹ̀ látòrí blamaria ó wá misstep mo rò pé ó ṣubú ó fi ní ìgbálẹ̀ àwọn èèyàn wá eh, protest gan wọ́n pa àwọn èèyàn gan ní Àbújá ní ọdún yẹn níjọ́ yẹn so the next court day báyìí bí ìgbà tán pass curfew ní ọ̀sán rí ní Àbújá èmi dẹ̀ máa lọ the best hotel mi dẹ̀ máa sùn nàìjíríà máa ń sùn torí àtàtà Abíọ́lá tààrà tún secure kí ọ̀ra wa ẹni ọlọ́nà ló ṣọ́wọ́ àtòrí kò síbi tí wọ́n ti lè pààyàn gọ́ọ̀mẹ́ntì ń pa wá ń pa wá o ọlọ́run ṣàṣọ wa ṣá ó stéèdì gan kọ́lá abíọ́lá tó jọmọ pé aláàjì ẹ má yẹ kọ́ pa yín ṣọ́ra o tó là ń tún sọ̀rọ̀ yẹn. to so at that point I àwọn gan to give up. Ah, ẹrú ti bẹ́ẹ̀ everybody nígbà tí ìjọba ti take over. but alájà Kudirat ńkọ́. alájà Kudirat máa wà um, létí eh, alájà Dígbìtẹ́. Um, náà ti ń pe alájẹjẹkù eh, ìtẹ́ eh, chief abioro abioro wo abioro kan náà tí ó bá sọ nípa wàhálà african songs eh, náà máa ń lọ sí court a máa pàdé níbẹ̀ kò sí ọlọ́run forúkọ foríjì wọn ara àwa márùn tí mò ń sọ nìyẹn o hmm. rúdàdì abíọ́lá latif adégbìtẹ́ chairman muslim kìnínní of blessed memory gbogbo wọn blessed memory lẹ́nu ṣìfàbíòrò ṣìftẹ́lẹ̀ olùkọ́yà àti èmi tá à ń pàdé ní kóòtù ni. àwọn ọmọ gan wà mọ́ngbà yẹn ah. wọ́n ti sá. àwọn ìyàwó gan owó wọn ò ní wá nígbà ẹ̀pẹ́ ní tí ló lè ṣẹlẹ̀ fún ẹ tó bá lọ àwọn lawyers tó ń wá gan tó jẹ́ Yorùbá lawyers ìjọ kan wọ́n arrest lawyers eh, mẹ́jọ eight lawyers lórí ọ̀rọ̀ Abiola yìí láti kọ́ọ̀tù yẹn náà lẹ́nu kọ́ọ̀tù yẹn náà ti àdẹ́sẹ̀ wọn ara àwọn mẹ́ta sọ́kù sáré wá bá adájọ́ wọn dá adájọ́ lóhùn àwọn DSS ìgbà yẹn ṣé DSS ni wọ́n gbà yẹn. SSS ń gbà yẹn SSS SSS ẹ kò tí ì sí DSS ń gbà mm. yẹn wọn dá wọn lóhùn wọn rú àwọn lọ́yàsì méjèèjọ yẹn lọ ní straight so èmi àtàbí ọlọ́kàjọ́ ń tẹnu bọ̀rọ̀ ọlọ́run ló ní wọ́n sọ pé èmi pé mo jọ́ wọ́n rò pé bóyá àbúrò ẹ̀ kó máa lọ dé pé pépà tó gbé pọ́n ti arrest àbúrò ẹ̀ kò yẹ kọ́ débi gan mọ́ torí ọ̀hún mọ́ ọ̀kọ́ tájọ́ máa sọ ibẹ̀ mo ti sọ pé ah, ẹ́sìkìlà ẹ jẹ́ kí ẹ àpè bàbá Adédùbú bàbá Adédùbú is powerful to do in this government mo ṣe ń wò yìí ẹ̀rọ pé bàbá abáwọn láyé ni àwọn ọmọ diplomacy ọdọ ẹ̀ mọ́ ń pa òṣèlú yìí so <clears throat> pé ṣìfàbẹ́lá blessed mary ní á ah, ní alhaji kazeem wọn náà sọ pé bàbá yẹn ò lóyà pẹ̀lú wa mọ́ wọn náà sọ pé mo ní excuse àmú ní ẹ believe me sir bàbá lóyà pẹ̀lú wa o mi ṣe mọ̀ pé èmi ni mo wà tí mo ń wo bó ṣe ń lọ bàbá sì lóyà pẹ̀lú wa o ní bàbá sì lóyà pẹ̀lú wa o olókè torí tí o bá fún mi ní go ahead mi ní ṣiṣẹ́ yẹn olókè oníke àríǹkì ní kọ́kọ́ mi mo kó làbújá ń jọ yẹn tí mo land sí ìbàdàn ẹ mo lè kó ní plane land gbà yẹn mo land sí ìbàdàn lálẹ́ alẹ́ mo dọ́dọ̀ bàbá ọlọ́run forí ìjà wọn náà mo bá sọ pé sífọ abẹ́lá ní òun fẹ́ kẹ́ wá o kẹ́ wá dá sọ̀rọ̀ yìí o ah! bàbá feel reluctant ah! pé ìyàwó ẹ̀ ti bú òun ju alájà kúdúrà ti bú òun ju wípé ó bú òun títí ó ń fèbú ara bú òun sọ pé òun ní dáṣọ ẹ mo ní bàbá ẹ lè má dá sí i mo ní bàbá ẹ ti dàkí tán ọlọ́fọ́rọ́ ìdí bàbá yẹn kò sọ pé ọmọdé ló ń bá sọ̀rọ̀ níjọ́ náà mo ní excuse ẹ ti dàkí tán mo ní sẹ́wọ̀n pé tọ́ bá da ilẹ̀ lára ó yẹ kẹ́ ìgbọ̀n dànù ni mo ní ẹ̀ ní láti ìgbọ̀n dànù lọ́tẹ̀ yìí tọ́ bá ti dà sí lára ẹ̀ máa fi rárá báyìí Ọlọ́run bá mi foríjì wọ́n bàbá dẹ̀ gbọ́rọ̀ sí mi lẹ́nu ọjọ́ náà the next call today báyìí láti pàdé ní láti pàdé ní Abuja nìyẹn kóòtù láti ẹ ti pàdé torí oníkàkùn rìnrìn tẹ lọ ni tẹmọ mi ò sínú pátì lè pé máa lówó pátì fi lọ bàyẹ́à ìmìtì láǹtì Àbújá náà àpàdé ń kóòtù ìjọ yẹn ni adájọ́ fún MK Abiola bàbá Adédùgbù ló dìde ló bá lọ́yà sọ̀rọ̀ ni lọ́yà sọ fún adájọ́ náà lọ́dún náà pé wọn kì í jẹ́ kó rí newspaper kà wọn kì í jẹ́ kó rí magazine kà wọn kì í jẹ́ kó ka Quran wọn kì í jẹ́ kó ka Bible wọn kì í jẹ́ kó gbọ́ rédíò àpé hmm. ah, it's not a criminal now ọlọ́yà yẹn sá sọ̀rọ̀ láàyè náà ti kú báyìí kọ́ ló ń foríjì kò yú bìlí pé the next thing tí adájọ́ máa sọ ni pé òun gbọ́ pé the strong man of Ibadan land is in my court Chief Adédùbú níbi tí wọ́n recognize bàbá déjọ́ náà bàbá dìde bó ṣe pẹ̀lú agbára ó fò sókè lẹ́ẹ̀mẹ́ta. Hmm torí ariwo sọ nínú kọ́ọ̀tù gbogbo kọ́ọ̀tù dàrú padé dúró abẹ́ ó dìde báyìí tó fò sókè lẹ́ẹ̀mẹ́ta bá kó tó dújókòó níbi tí náà dé ọ rẹkọnáìsì yìí tí bàbá gbà ń jọ náà bàbá ń sọ fún mi pé òun ò tí ì gbádùn ìyẹn rí láyé òun yàtọ̀ sígbà tí wọ́n tún wá ń wín ní ládọjà ló tún rí yìí gbà bọ̀ kò tí ì tó yìí tó gbà níjọ́ tí mò ń sọ yìí tí bàbá ti rí mi lọ́ọ̀kan báyìí nínú ilé nínú kọ́ńpáǹdì ẹ̀ bó ṣe bó ṣe lè kó jìnnà tó báyìí àdúrà ni bàbá máa fi ló fi ń pàdé mi ẹ pé mo bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mo wá bá ń sọ ó gbé mu níyì bàbá lóyà throughout ibi tí ọ̀rọ̀ bàbá ti kọ́ mi nígbà táwọn àtàwọn aríṣekọ́lá wa tún lọ lórí ti Abacha ẹ pé Abacha wanted to become the president wọn wá pa àwọn alásàlátù tí bàbá wa involve ibẹ̀ yẹn ni ṣàwọn pé àwọn olóṣèlú wọ́n bá ti jókòó fúngbà díẹ̀ tí ń kọ̀ mù sí mọ́ they can turn nature olóṣèlú nìyẹn ṣùgbọ́n about the June twelve tí gbogbo ẹ̀ fi dàrú tó fi dàpọ̀ bàbá sì dúró tì wá. ẹ ṣé lóòótọ́ ni pé bàbá pàdé Abacha Abacha dẹ̀ ṣetán láti release. that very day wọ́n ready láti rí in fact bí pé mo sọ pé mi èmi ò fowó olóṣèlú àtàwọn bàbá ti gba hòtẹ́ẹ̀lì fún mi wọ́n dé sí èmi ò mọ̀ ìgbà tí as usual bí wọ́n ṣe gbé Abiola pa ìjọ yẹn ni wọ́n release Bible Quran newspaper all magazine tó wà Nàìjíríà gba ìná release èmi ni mo kó sáàbà ẹ̀ station wagon tó fi gbé Abiola mo kó sí eh, wọn lọ́wọ́ àjọsùn ọdẹ the station wagon nílùú àjò court èmi mo kò lẹ́ Abíọ́lá lọ́wọ́. ọwọ́ wọn fi handcuffs wọn lọ́wọ́ mọ́ mm-hmm, wọn. Mm-hmm, ọ̀kẹ́ Abíọ́lá ní tìlà tó lọ́wọ́ ọ̀kẹ́ handcuffs lọ́wọ́ agbádẹ́ ló máa wọ̀ wá máa wọ ọ̀ṣọ́ tó dáa ṣùgbọ́n bí n pé ẹni tó ń gba air condition sára tó ń wẹ̀ lásìkò tó ń ní freedom mm. ó ti hàn nínú skin gbogbo skin yẹn kò dàbí skin ọlọ́lá mọ́ ẹ mọ̀ ọlọ́mọ àìjẹ́káríyà tó ti wà ní ọlá tó ti rẹ̀ ó délẹ̀ ńlóyìnbó ibi tútù ni ní nàìjíríà ibi tútù ni ilé àwọn ọ̀rẹ́ tó ń lọ ibi tútù ni. ṣé wọ́n rí medical attention gbà yẹn náà. wọ́n àtẹn lọ dókítà wọn máa lọ àtẹn sí wọn. falọmọ àbí. falọmọ lè falọmọ máa lọ àtẹn sí wọn. òdòrò jẹ́ kí wọ́n gbà tó de tọ́nú di emergency ní wọ́n ṣe wàá gbé wọn lọ sí. aṣámọ̀ wípé nípa ọ̀rọ̀ ti bàbá dé stage kan kó tó dé pé àwọn àti lẹ́tà àríṣekọ́lá wà lọ gádà àwọn gbogbo ìgbà yẹn mo dẹ̀ ń pò ilé àríṣekọ́lá náà mo ń kó ilé àríṣekọ́lá ní one a.m. ní Bódìjà mo dẹ̀ ti ń lọ àpáta lọ sùn àpáta ní family àsùnwé wà ibi tí mo wà yìí ṣe kí ni òyìnbó ti ń pè home office okay. uh, my family house is still at Apata okay. torí. Uh, adjustment owó epo tá à lò ní oṣù ìyẹn mo ṣe advance ẹ̀rọ pé nǹkan situation tó wà nàìjíríà lé ní gbogbo láti adjust ni èmi tí mo ní ilé nìbàdàn ilé tí mo ní kì í ṣe méjì kì í ṣe mẹ́ta kì í ní mo n kókò nu ilé mi gbà mo rí a mo yẹ decide pé look mo fẹ́ ṣe ibi ìbàdàn mo wá lè ṣẹ́ni mi kọ́ mo ní. Hmm. ó sì ní nǹkan mo fẹ́ béèrè mi. mo gbọ́ wípé involving baba Adédìbú ó jẹ́ kí Abacha agree láti fún uh, Abiola ní bill. wọ́n fún ní bẹ́ẹ̀lì níjọ́ yẹn. kí ló fà tí wọ́n ti Abiola kú. Eh, thank you thank you thank you tó rán mi létí. nígbà tí èmi kúrò ní court tí wọ́n ti gbé Abiola lọ sí eh, detention room ẹ̀ padà as usual èmi lọ sí airport direct yẹn torí mi ní làbújá. ẹ dẹ̀ ti fọkàn sí pé Abíọ́lá máa kúrò mẹ́rin. ẹ eh, no mo ti fọkàn sí pé wọ́n ti gbé lọ sí detention yẹn padà wọ́n dẹ̀ ti dá another date. ok la máa wá fún wa. ok bọ́ gẹ́gẹ́ bí nǹkan ló sọ pé eh, ṣìfàdédùgbò máa wúlò àwọn ti lo political system wọ́n ti rí Abacha wọ́n ti rí àwọn military officers ẹ̀ kan rí wọ́n ti agree pé wọ́n máa release it with condition. Okay. about the diplomacy tí mò ń sọ nìyẹn o pé tó pé MKO lọ lo diplomacy tó yẹ kó lò ní ìbájáde ń jọ yẹn ṣùgbọ́n nǹkan tí mo gbọ́ ni pé Kudrat Abiola ló sọ pé tọ́wọ́ bá fún ní mandate ẹ̀ kò gbọ́dọ̀ gbà àmọ́ àwò pé fẹ́ pé mo wà ní sí yẹn èmi mo mọ iṣẹ́ tí mo ṣe èmi mọ internal work tí mo ṣe tí adédùgbò fi tẹ̀lé mi wá so máa mọ bí mo yẹ máa bá kúdúrà sọ̀rọ̀. àbí bá Abíọ́lá sọ̀rọ̀ tábíọ́lá báyìí sí sport fẹ́ kó níbẹ̀. Eh, gbogbo time yẹn gbogbo táìmù yẹn mo rò pé ẹ̀yìn Abíọ́lá náà ti ń rìlíìsì Abíọ́lá bọ̀ àìsí mi ń bẹ̀ ló jẹ́ kí kúdúrà ráyè ṣe iṣẹ́ tó ṣe yẹn torí mi ò bá bá a sọ. So, rí mi jùlọ lọ́jọ́ orí bá bá sọ pé ṣé toro fẹ́ jẹ first lady mo sì bàbá a sì dáná o torí ìjà lèmi àti ẹ̀ wá o kó tó kú o torí mo ṣàlẹ́ǹjẹ́ ẹ pé ó gba àwọn tó lè ṣe má ní láàánú ló ń bú bàbá Adédùbú ní o bú òun lórí fóònù mo ti ń bá sọ bàbá Adédùbú ní o bú òun ó fẹ́ bú ara bú òun ó ṣe gbọ́ ẹ̀ ó tún bú Àbáṣà òun bú Babangida ṣé o fẹ́ kí nǹkan yìí ṣé o fẹ́ kó dọ̀n ni mo lo èdè kan náà níjọ́ tí mo bá sọ̀rọ̀ yẹn mo ní tí máàní bá padà tó bá consider máàní kó padà di president àwọn ẹni tó ń bí wọn ní jẹ́ kó jẹ́ first lady mi lòjòdè yẹn lọ àwọn ẹni tí òun bú tó ń ṣépè fún yìí wọn ní jẹ́ kó jẹ́ first lady wọn á prefer another person to become a first lady tẹ̀dẹ̀ mọ́ mini statement mo sọ yẹn hmm. that's why they can waste eh, they can waste our life ó pàpà dánù àbí kò dánù. ṣẹlẹ̀ ninety six. so ìdí náà mi sọ pé diplomacy náà lè fi lólé ayé láàrin ọmọ bíbí tá bí gan ẹni tó níyàwó kan tí ò níyàwó púpọ̀ bíi tàwa mùsùlùmí fẹ́ pé ìyàwó kan ló ní tí o bá ti bímọ mẹ́rin tó o bá lo diplomacy láàrin àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin yẹn wàá dọ̀tá wọn. bẹ́ẹ̀ni káàmọ̀ tó láàrin eh, eh, àìmọye èèyàn. so eh, àìjẹ́kọ́ release Abiola jọ yẹn ẹ̀jẹ̀ ká gbà àkọọ́lẹ̀ ni ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀ orí onílé ọlọ́nà tó ń rìn náà lá tó wá wà ṣé ó prefer tó fẹ́ jẹ first lady ó prefer kẹ́ni yẹn wà ń bẹ̀ yẹn ìbá kú síbẹ̀ ṣé wọ́n ló ṣẹ̀dá ẹ̀ ni ìjọ yẹn àbájá bọ́lá ń ṣe mi ò síbẹ̀ torí mi ò kí ń waste time. I will fight you. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó ń dùn ni. Ní bá rí pé you do something wrong, you will immediately ojú tẹkùn fi ń bọ́ ọmọ ẹ̀ délé ló fi ń bùjẹ́. You will immediately immediately react. Mo ní Abíọ́lá wa lè jáde o kó wá bá mi jà pé mo disgrace ìyàwó òun bá sì disgrace ẹ̀ láàrin gbogbo ìjọ náà pé ah ó ṣe lè ní kábíọ́lá wà ní detention pé wà máa fún wa ní condition àtàǹfẹ̀mí di ikú táǹfù lọ táǹsá lọ táǹsábọ̀ yìí ṣáà kì í ṣèyàn ni so mo ṣì pàpà bàjà orí ìdá yẹn la wà tí wọ́n ṣu pàpàpà yẹn èmi mo wà ní tán arrest tán arrest mi nà án wọ́n arrest Kọ́lá Abíọ́lá ṣé nígbà tí nígbà tí wọ́n pa eh, Kúdírát Abíọ́lá eh, náà wọ́n suspect mi ní suspect mi on what I'm not a politician now but I can't deny MK Abíọ́lá wọ́n dẹ̀ fi mí lẹ̀ after twenty four hours ní alágbọ̀n lẹ́kọ̀ọ́. wọ́n á pè yín láti Ìbàdàn. no eh, wọ́n invite mi dẹ̀ lọ síbẹ̀ àdébẹ̀ mo rí pọ́n arrest mi wọ́n dẹ̀ wọ́n bèrè gbòòrin àjò mi lè sọ gbogbo ìrìn àjò mi ní dọ́tàn pa Kudrat Abiola pé I was in Lagos on my way back to Ìbàdàn tó rémi òkè sùn lẹ́kọ̀ọ́ mo rí àwọn mobile policemen tó ń kún ebi ìyànà um, seven up mo ní mo mọ̀ pé kí láwọn eléyìí ṣe bí èmi kàn lọ́nu ìmọ̀ pọ́n ti pa kúdírà síbẹ̀ the next thing táwọn àwọn ọ̀gá lápapọ̀ sọ pé nígbà tá a pa tán tí mo parí iṣẹ́ tán tí mo padà lọ Ìbàdàn ni mo ń sọ yẹn à ń bá wo Haúsá ni police kí wọ́n ti pè um, bóyá ASP ní ní yíyà náà mo bá wojú ẹni tó ń tarogéètì mi pé nígbà tí a pa kúdíràtì tán tí a parí iṣẹ́ tán mo wá padà lọ sí Ìbàdàn mo bá ń béèrè lọ́wọ́ ẹ̀ with confidence pé are you a drunkard ẹ mọ̀ ẹni tó investigate mi tó mo béèrè question yẹn hmm. are you a drunkard pé ṣé torí kò gbọ́ Yorùbá ẹ̀ Haúsá tó ń sọ ìbò ni well if you feel that uh, the, the the drunk you don is still a child can you let us stay till tomorrow for continuation of your interrogation interrogation ló ti ẹ̀dá mi lóhùn ó kàn kọ gbogbo gbogbo nǹkan tó kò sọ nǹkan ló tún kọ ọlẹ <laughs> nígbà tó ẹgbẹ́ mi lẹ sọ with confidence ni wọ́n tẹ̀ sọ gbòòrìn àjò mi uh, uh, a week to the day and uh, the day and the second day wọ́n invite me. bóyá nákàn ní kí n máa lọ wọn tẹ ní kẹ́nìyàn nìkan kò tẹ sign bail fún mi. Kọ́lá Abíọ́lá ń kọ́ ṣe ẹjọ́ wà ń bẹ̀ náà. ẹjọ́ wà ń bẹ̀ ni. wọ́n wọ́n release àwọn èèyàn. wọ́n release Kọ́lá tí Kọ́lá lò bí adé ní three months. three months. lẹ́dẹ̀ mọ́pẹ́ ìlẹ́dẹ̀ pa ni ṣe pé yàtọ̀ jẹ́ wá pọ̀ gan-an three months. three over three months wọ́n fi lọ́ọ̀kọ́ ọmọ ọlọ́mọ ọmọ ẹ jẹ́ ká dúpẹ́ tọ́wọ́n bá lọ́ọ̀kì mọ́ bẹ́ẹ̀ wọ́n bá ti lọ padà nù. Hmm. ṣé ká ní ṣe náà lọ lọ́ọ̀kì kúndíràtì mọ́ léṣẹ́ ọ̀pọ̀ lè pa mọ́ṣẹ́ lọ́ọ̀kì ọkọ̀ ẹ̀ mọ́lé ọ̀pọ̀ pàpọ̀ náà gbẹ̀yìn ni. ṣùgbọ́n ká dúpẹ́ ọlọ́run tó ní Kọ́lá Abíọ́lá sì ní nǹkan ṣe láyé hmm. òun ló jẹ́ kí òun ló jẹ́ kí kó ṣe wà láyé lè ní. torí ká ní ó ní freedom àti moving náà tán pa kínní orí Kọ́lá Abíọ́lá gan wà stronger ju kúndíràtì Abíọ́lá gan lọ. nígbà yẹn nígbà ṣùgbọ́n wọn fojú sí i wọ́n fojú sí ọ̀nà tó lè fi mú náà fi tì mọ́lé yẹn. wọ́n ti mọ́lé wọ́n sì ṣe international passport ẹ̀ ìtọ́ fi sì ṣe international passport ẹ̀ bóyá ní òtó ọdún mẹ́rin tí ò lè ṣiṣẹ́ gbogbo iṣẹ́ wọn wọ́n parẹ́ concord ó kú gbogbo iṣẹ́ pátá àwọn iṣẹ́ tó ń ṣe iṣẹ́ tí gọ́ọ̀mẹ̀ntì ò fojú sí náà fi ń mánéjì ara wọn wọ́n wá ní kọ́lẹ̀ ò mánéjì bísẹ̀ bàbá bẹ́ẹ̀ bá lè fẹ́ mánéjì ẹgbàá tó ti gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀. Hmm nú ẹ mọ̀ kéèyàn ní pléènì ẹyọ kan ẹni tó ní pléènì bíi mẹ́wàá tó ń ṣiṣẹ́ commercial ni yàtọ̀ sí private o àti private o àti commercial ìkọ̀kọ̀ lè fly mọ́ ní tìtorí security ó wá wà bẹ́ẹ̀ fún bí ọdún mẹ́wàá kéèdù ilé iṣẹ́ tún lè dìde mọ́ ẹni tó bá ń sọ̀sọ́kúsọ ń pa Kọ́lá Abíọ́lá kó mọ̀ pé rọ́lọ́ ọ̀tẹ̀ lòún dẹ̀ kì í ṣe kì í ṣe kí ni. so gómìnà wọ́n finish Abíọ́lá ni. wọ́n finish ẹ̀ pátá káná àwọn ọmọ ẹ̀gbọ́n ṣe pa kó má dàbí ọlámọ ni wọ́n lè ṣe tí ọ̀ kojú ojú pọ̀ lára wọn. ebi ó ní Ọbásanjọ́ di president tí ọmọ Abíọ́lá lábí méjì ò sínú gọ́ọ̀mẹ̀ntì. ebi ọmọ Abíọ́lá tó dùnnú gọ́ọ̀mẹ̀ntì Tinubu yìí náà ni tó fi ṣe eh, House of Rep lẹ́kọ̀ọ́ lọ́lákọ́ ló ń jẹ́ lọ́lá abiola obìnrin. ẹ̀dẹ́wọ̀ àbí. ẹ̀dẹ́wọ̀ ẹ̀dẹ́wọ̀ abiola. tinubu ìní lẹ́nu ìgbà tó wọlé nísìnyí àwọn ọmọ ìbíjì ló tún ti wà bẹ́ẹ̀ kánípẹ́ yẹn ni. ẹyin nìkan náà bá Arẹ́gbẹ́ gómìnà Arẹ́gbẹ́ ṣiṣẹ́ lọ́sùn. ẹ̀bẹ̀ ni gbogbo ẹni pọ́wọ́ tinubu náà ṣe gbogbo yẹn. Mm. yẹn sọ pé tí a bá ní sùúrù pẹ̀lú tinubu tear our two anxious nigeria is going to better for tomorrow. sir sadadi ẹ kú ọ̀hún látẹ̀kọ́ mo really enjoy interview yìí mo dẹ̀ ń rí àwọn pé kò sẹni tó ṣe gbára lé mm-hmm. ẹ ní eré ìje ni ìwọ tó bá ti mọ̀ pé o fẹ́ kí wọ́n bẹ̀ yẹn jẹ́ because mo sure pé abiola ò lè rori even kí wòlíì jíṣẹ́ fún pé bó ṣe máa end up nìyẹn á wo bó ṣe turn out. ṣé rivalry wà láàrin Abiola àti Àríṣekọ́lá ni. Ah. ìbéèrè yẹn deep. ìyàlẹ́nu ló jẹ́ fún mi náà lórí Yorùbá ní ẹni agbójú. okùn lè kò dẹni àgbà owó ẹyin àgbà ni. Mm, nígbà tí a rò ó múkun báwo la fẹ́ ṣe é ọ̀nà la fẹ́ gbégbà ṣe wọn pé gẹ́gẹ́ bí mo sọ pé dárúkọ adjustment yìí tí nǹkan bá yí padà èèyàn máa adjust ni hmm. ilé ayé ò pín síbẹ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mò ń gbéra lọ sílé Àríṣekọ́lá torí ó close mọ́ Abacha lẹ́àrí ara wọn wọn á lè jíjọ sọ̀rọ̀ ní tùbínùbí tí n bá ti lọ àjọjókòó ìgbà mi máa ń kó bẹ́ẹ̀ twelve thirty one thirty a.m. pé ibo ló bọ́rọ̀ yìí dé àjọ máa jẹ oúnjẹ alẹ́ ìjọ kan wà tẹ́ pé sandrop breast ni ẹ la gbé dání báyìí wọ́n wá lọ kó tíì sínú àwo ńlá eh, bọ́ǹfìtà àwa èmi àti Archbishop of Blessed Memory àwa fi ń kàn án fi ń kàn án jẹ́ nígbà tí ìjọba pé tí ọ̀rọ̀ bá di ọwọ́ òru ebi apààyàn ìgbà tí gẹ́gẹ́ bí alàgbà sí mi ìgbà tó mu tíì sórí búrẹ́dì tẹ̀ èmi náà wá gbé tíì ètò mùkù lèmi náà mú kẹ́lẹ́ mọ́ bá túnṣe close tó ìjọ yẹn ni sifaris kọ́lá sọ fún mi pé aláàjì òun respect mi o òun ò dẹ̀ lè parọ́ fún mi òun ò nágbára àti ṣiṣẹ́ tí mò ń bẹ̀ òun yìí o ó dùn mí pé òun náà ti kú báyọ̀ lábàá mi foríjì torí pé mò ń parọ́ ni òun náà lè sọ pé irọ́ ni aláàjì súnkà sí mú pa òun ò ẹ o bóun ṣe close mọ́ Abacha. Eh, eh, kóun débẹ̀ kóun ṣiṣẹ́ ajé tó kóun yí padà ní o ó fi ẹnu ara sọ fún mi. so gbáyé ní mi ní mi tó lọ síbẹ̀ mọ́ mo wá tó dúpẹ́ lọ́ọ́ Ọlọ́run pé òun náà ó confess fún mi ni kò plan ikú fún mi lórí hmm. tí bá kò bẹ́ẹ̀ wọ́n á nàm tó pààyàn sọ́nà one thirty a.m. lórí kan lè release mk Abiola mi ìdẹ̀ kì í ní bàbá lọ sí kóòtù àwọn tí mò ń rí kóòtù ní mo sọ yẹn èmi nìkan ló kù láyé nu wọn ẹni tá a lè náà lè lọ gòsè nǹkan tó ọrùn àwọn àwọn tá a máa lọ bá lọ́nà náà ti lọ yẹn kọ́ lọ́n jẹ́ ká ríra wa tá a bá rí pàdé ara wa lọ́hùn tí wọ́n bá ń pàdé tí wọ́n bá ń pàdé ara èèyàn lọ́hùn. so ìgbà tó ti sọ bẹ́ẹ̀ yẹn so the next thing tí mo máa rí òun ni eh, alásàlátù pilẹ̀ bá débi láìláì làǹlà labádébí tí mo dẹ̀ rí láàrin òun àti babadédìbò babadédìbò àti so ẹni mo tún lè pè wẹ́ oníkàkù ó ń du ilé ayé tiẹ̀ ni by then mp abiola ò ti kú Abacha ò ti kú ẹ wá wo ikú mp abiola ẹ tó bá ní làákàyè a ti mọ̀ pé dùn náwó nú ni. Abiola is not a messiah become a president but kò lè become a president kí ayé Abiola wà láyé It's part of the condition if want if you want to use me as a president must be in absence of so so so so person torí bọ́rọ̀ yẹn ṣe rí nìyẹn torí gbà tábàṣà ti kò sí nǹkan tó ní kó má gbé má lè ṣe Abiola fún un then ló ṣe jẹ́ pé oṣù kan gẹ́rẹ́gẹ́ eh, eh, eh, Abacha June eight Abiola July seven oṣù kan gẹ́rẹ́gẹ́. government in power ọlọ́sọ nu ìwé mímọ́ ó ní lẹ́yìn òun ọlọ́run kágbọ́dọ̀ sọ́hun lẹ́nu o ká tẹ̀lé àwọn òjíṣẹ́ wa o àwọn òjíṣẹ́ tó ń rán sí wa o ìjọba tó bá ń ṣèjọba lé lórí o wọ́n ṣe dáradára wọn ò ṣe dáradára o ẹjọ́ wọn ọ̀dọ̀ wọn ọlọ́run ló ń bọ̀ ẹ gbà fún wọn o. so mo fẹ́ lè sọ pé àwa tí à ń challenge ìjọba risk ni ẹnikẹ́ni tó bá challenge ìjọba it's not a criminal but wà ló risk life ara ẹ̀mí. bó ṣì rọrùn láyé alágbádá ayé ológun yẹn burú jù bó ìdúnkòkò náà ṣe pọ̀ láyé alágbádá yìí náà inú kòkò bọ̀ bọ̀ ojú káwọn mọ́ ojú káwọn mọ́ ojú káwọn mọ́ ṣẹ́ni pé ká pani nítorí òṣèlú hmm. ó dínkù ní ìsìn ní gbogbo ninety nine hmm. títí wọ two thousand and seven wá sí ó pọ̀ gan gbogbo irú àwọn dípọ̀ dínà àìmọye àwọn Fúnṣọ́ Williams láti parí bàbá ẹnjìnìà ṣé dára mọ́lá àbí nǹkan èrò pọ̀ tí wọ́n ti tán ti lọ. Hmm, bá ṣe rí nìyẹn ṣùgbọ́n ó dínkù nígbà ayé nígbà ayé eh, kí ló ti ń pè é nígbàáyé democracy. democracy. ìkọ́ ojú káwọn mọ́ wọ́n dẹ̀ awúráwù ni wọ́n. Hmm. ẹ bá wo gbogbo ìjà tí àwọn gómìnà ń bá gómìnà ń bá deputy governor sí wọn jà ránáyé ológun ni pé paná màmá ẹ wo hmm. àwọn military tó ń lọ padànù lórí plane náà náà wọ́n máa ṣàwọn ni ẹni tí ò bá ti lóyà sí gọ́ọ̀mẹ̀ntì. bẹ́ẹ̀ni wọ́n mọ ọgbọ́n tó fi ń yọ hmm. wọn kúrò. so anybody tó bá ti lè challenge the incumbent government risk ni hmm. is not a criminal so uh, result risk yẹn náà ni adélatọ̀dọ̀ abdulai. now the final question sir final welcome. one bóyá bí mi mọ iye ìṣẹ́jú kan àbí àbọ̀ ìṣẹ́jú lẹ fẹ́ dá. if you still give me another one hour <laughs> pé oúnjẹ tí mo jẹ́ sí mo mú sí ṣiṣẹ́ lára mi àyànṣá. báwo lè ṣe báwo lè ṣe tí mo mọ̀ pé ó lè tí ó lè benefit ọmọ Nigerians kò sí hmm. nǹkan tó ní ká máa contribute a lè sọ lé ní ká máa ti lọ́la mọ́ hmm. láìsẹ̀ jẹ́ kí wọ́n pa wá. èyí tètè ti sọ lé nìyí mo mọ̀ pé táwọn Yorùbá gbọ́ àtútù inú rò. orí Yorùbá ní mi ìlè wá kú kò lè joyè lè bàbá ẹ jẹ́ ká sòdodo. ṣùgbọ́n Yorùbá náà ló sọ pé Ilésanmí dùn joyè lọ. ẹ Ilésanmí joyè lọ ìyẹn mo sọ pé risk ni we want to challenge the government. ikú ẹ lórí àwọn bàbá wa Wọlé Ṣóyínká lè ní hmm ẹ̀rí pọ́lọ́n ló gbé wọn délé ní àìmọye irun wọn tó lọ àwọn náà màjàmásá náà lò náà fi. gbogbo wọn ló sá àwọn kan wà lára wọn tó yẹ pé ní set wọn. Tinubu náà ó sá ló ṣe padà di òun la fi sọ pé tí ò fi ṣàlẹ́ǹdì Buhari for eight years ah I give him the kudos for that. ìbá wù mí pé Kábíọ́lá náà sáǹgbà yẹn. nǹkan ni mo sọ nìyẹn pé àfẹ́ àní àjàníṣẹ́ tó fi announce ààrẹ. bí Abíọ́lá ò bá di ààrẹ ọlá ẹ̀ ò ní wá sílẹ̀ á dẹ̀ tún ṣì máa ṣe oore tó ń ṣe fún ọ̀pọ̀lọpọ̀ inú rẹ̀ ò kó yọ báyìí. ìyá tó ń jà wá yìí ò ní jà wá torí mo mọ lẹ́wù tí mo wà ká tó dìbò gbígbà fún ọlọ́run ìyẹn mo sọ pé wá ìtẹ̀yìn tẹ̀yìn wá ń pariwo oil subsidy kí ń dé tẹ̀lé àjọ sára yín ẹ̀yin tẹ̀ ń náwó lọ tẹ̀ ń náwó èrú lọ kí ń dé tẹ̀ àjọ sára yín kẹ́wọn tó ń bọ̀ lẹ́yìn àwọn tá àti ìbí kan lè ráyè jẹ àwọn dàrúṣà ànádà àwọn òkó tí ẹ bọ̀ kó tuntun dé dà. ṣé njọ́ tí Abíọ́lá tí wọ́n announce Abíọ́lá pé Abíọ́lá kú July seven làwọn mọ̀ lórí ìwé bí aṣáájú ìgbà yẹn ni bóyá alẹ́ ni bóyá arọ ni mi ò ṣùgbọ́n ọjọ́ tó announce July seven ṣe ẹ̀sùn ẹkún lọ́jọ́ náà gbà tẹ́ gbọ́. Ah! that very day nǹkan tó ń pè àwọn dókítà ló jẹ́ kí n mọ̀ pé partial stroke ló nǹkan tó ṣe mí nígbà tí mò ń ṣe prayer lọ́wọ́ ni ní aago méje prayer aago méje mò ń ṣe lọ́wọ́. ẹnìkan wọ́n pè mí pé àwọn gbọ́ pé wọ́n ti pa Abíọ́lá o rúmọ̀ ṣe mọ̀ pé rúmọ̀ ò hmm. jẹ́ ká mọ̀ tọ́mọ́ nǹkan so bí mo ṣe ń ṣe prayer yẹn lọ bí ọ̀ká bí mo àṣejókòó yìí ibi tí àkànṣe ojúṣan wà ní hmm. tẹlifíṣàn wà news kan gbé ni pé Abíọ́lá reported dead drop dead ah national news mo wá mo wá kúnlẹ̀ mo fa ẹ̀gbẹ́ bẹ́ẹ̀dì mo ti ń ṣe prayer wọ́n á gbọ́ lórí bẹ́ẹ̀dì mi báyìí èmi nìkan mo dẹ̀ wá nù bedroom yẹn àṣé kíkúnlẹ̀ tí mo rọ̀ sára bẹ́ẹ̀dì yẹn àṣé mo ti lọ hmm. mo kàn wá rí i pé from my heart bí ìgbà tí ọmọdé ń tọ̀ síyàn lára from my eye internal mo wá ń rí tómi kan ṣe tororororororo nínú mi in in in in in inside that the heart omi yẹn wá ń drop bí ìgbà tí ọmọdé ń tọ̀ ṣe pé kọ́ ọmọdé máa tọ̀ kọ́ máa hmm. tọ̀ síyàn lára bẹ́ẹ̀ ló ṣe ń drop nínú internal eh, intestine mi bẹ́ẹ̀ mo ti wá tají pé kí ló ń ṣe mí mo wá back to life mo wá ń wo tẹlifíṣàn yẹn ṣe mọ̀ wọ́n flash news yẹn wọ́n wá pe ẹni tó jẹ́ pa ní pa Abiola ní Àbújá nígbà tí ó máa gbé fóònù báyìí mo bá tó ń sun ẹkún lọ́wọ́ ni lórí fóònù ẹ̀ pé wọ́n ti pa o wọ́n ti pa o ti kú o wọ́n ti pa o ó tún wọ́n tún bèè lọ́yẹ̀ bẹ́ẹ̀ pé mi ì tíì lórí iṣẹ́ pé ta ni wọ́n pa ṣe pé o lórí ẹkún. Hmm ló wà ó wà ó wà láyé ó wà láyé báyìí àbújá náà ló ti wà ìyẹn ni tí mò ń sọ ọkọ̀ dẹ̀ drop fóònù ọkọ̀ drop fóònù gba mo wá sọ nǹkan tó ṣẹlẹ̀ sí mi dókítà wa sọ pé nǹkan tó ṣẹlẹ̀ sí mi yẹn o is partial stroke o ẹnu mi ò wọ́ nǹkan kan ò ṣe mí dúpẹ́ inú àgọ́ ara nìkan ẹ ti ṣẹlẹ̀ sí mi because ẹni tí mo súnmọ́ ni ẹni tó dẹ̀ promise oore fún mi ni o ti ní hopes tẹ̀sí ní oh, lórí. ṣé mo èmi mo mọ nǹkan tí mo lose yàtọ̀ pé i lose the president supposed to be. ó yẹ kí ẹ lọ amẹ́ríkà kan. mo wá gbà tí gbogbo ẹ̀ wá lọ tó lọlẹ̀ tá a ṣe bẹ́ẹ̀dà tá a ṣe gbogbo ẹ̀ mo wá pe ọmọ ẹ̀ tó jẹ́ kọ́lá abíọ́lá pé jáde fún mi ní lẹ́tà tó ẹ̀ ń bá ṣe ń bá ṣe ò dá mi lóhùn nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí onítàn bá kúlé tàn bá kàn ní bàbá òun ò sọ fóun o mọ́tẹ̀ tó lé mọ́kàn ṣé mo lè rí gbàmọ́ gbà mí rí written document lórí promise èmi wá gbà fọlọ́n pé oore tọ́lọ́ ń san fún ẹni tó bá ṣoore fún èèyàn kọ́ ló ń bá mi san fún torí ẹ̀mí ẹ̀ ti ṣe oore yẹn fún mi hmm. kí ni a ti ń pè situation ni ò jẹ́ kí n délẹ̀ lérí yẹn hmm. mo wá gbàdúrà fún mo wá determine pé mi ò regret gbogbo owó tí mo ná àti time tí mo waste lórí ẹ̀ àti risk mo between me and God mi báyọ̀ sọ mo sọ láàrin mi àtọ́lọ́run pé mi regret o mo wá tún promise pé no going back I'm not going back and I continue after tó kú tán more than five years kó tó di pé mo reverse padà nǹkan tó mú mi reverse padà ni pé àárín àwọn family yẹn kò kò smooth mi lè fẹ́ involve nù nǹkan tí tí ò kàn mí lọ́kàn lẹ́sẹ̀ eré ọ̀nẹ́ni tá a bá forí ẹ̀ fagbọ̀n kò ní ló jẹ́ bẹ̀ nǹkan tó yẹ kí n reverse ni but I used another group five years after the death of Abiola tí mo fi dóte àwọn family wọn. ẹ ṣe gan ni sir ah mo mo mo really appreciate the uh, interaction mi pẹ̀lú yín àlè mo dẹ̀ wọ́n àwọn èèyàn máa really wọ́n á enjoy ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa ajẹ́kẹ́ ẹ̀gùn lẹ́mìí ẹ̀ ní ṣàìsàn ẹ̀ àwọn tó ní irú experience tẹ̀ níyì wọn ò pọ̀ rárá àwọn tó ní oore ọ̀fẹ́ àtẹ̀tù súnmọ́ Abíọ́lá mhm. for young people ẹ̀kọ́ wà ń bẹ̀ fún wa pé you have to be bold and courageous tẹ́ ẹ bá wà bold and courageous gbogbo bẹ́ẹ̀ ṣe súnmọ́ Abíọ́lá ẹ̀ nílé mi because ẹ máa gbọ̀n pé àjọ ah, òla fẹ́ súnmọ́ irú àwọn èèyàn báyìí ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n mi ò mọ̀ gbọ́n mi ò gbọ́ rí pé èèyàn kan wà tó súnmọ́ Abíọ́lá tó regret mi ò gbọ́ rí ó ṣeé ṣe kó wà o eh, èmi ò o mi ò gbọ́ rí mi ò gbọ́ rí. owó tèmi mo tún ná sórí ẹ̀ mi regret owó mi mo tún ná ọlọ́run ní kí n gain lára ẹ̀ pé ṣùgbọ́n nǹkan tí mo gain lára ẹ̀ ó dowó lọ. so Alhaji uh, Sufyanu Ayinde Kazeem tó gbìyànjú mọ̀ sí Su Kazeem àwọn ni mo ti ń bá sọ̀rọ̀ láti ẹ̀kan mo dẹ̀ mọ̀ pé ẹ gbádùn interview ibi mi náà ṣe gbádùn ẹ̀ Délé Adéyanjú ni orúkọ tèmi.